ṣe for seventy naira and one fifty granting for one hundred and fifty naira péré that's na better awoof o oya knack me the seventy for seventy one fifty for one fifty sharp sharp. that's right buy erisco richico and nachico hundred percent natural tomato paste seventy gram sachet for seventy naira and one fifty gram tin for one fifty naira only erisco foods limited feeding africans with healthy foods. It's fun. Call all your friends now. Enjoy mini me noodles. Mini me noodles. Taste the fun. Mini me noodles. I really really love it so. Mini me taste the fun. ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. ló ń múnú wa dùn. ló ń lé wa lọ. ń Fresh, fresh FM, Fresh FM, Fresh FM, Fresh FM five point nine. Fresh FM, Fresh FM, Fresh FM ọ̀gá Master. màtà òsàlọ̀ ń Fresh, wáyà. Fresh FM, ó ṣe Fresh FM, lókè ṣe lóye. Fresh FM, ìròyìn lóríṣiríṣi. Fresh FM, ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM, ìwádà Fresh FM, Fresh FM. fresh fm one oh five point nine fresh fm fresh fm fresh fm ọ̀gá ní màtá. ló ń bá wa polówó. fresh fm iṣẹ́ wọn fi mú rẹ́gbẹ́. fresh fm fi wọ́n wọlé lójoojúmọ́. fresh fm lábẹ́jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. fresh fm lọ́lẹ̀ fresh fm fresh fm fresh fm one oh five point nine fresh fm.

Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. fítámì c ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh kì í jóni lẹ́nu òkèlè bí yẹn sọ wọ́n ẹ má fi ọkà wé yẹn àná lámọ èdè ara wa lámọ àwọn ara wa lámọ bá a ti ṣe é ti fi ń tẹ̀ lọ́rùn gbogbo ń tà ń ṣe ti ń tẹ̀ yín lọ́rùn ọlọ́run bàbá máa jẹ́ kó máa bá yín láàmú òní bọ́ sódì àní sì ṣe ẹ̀yin náà sì gbọ́ nítorí pé etí tọ́da tẹ́ fi ń gbọ́ wa mm. náà ní jẹ́nu tí ọmọ dùn àwọn ọ̀rọ̀ tẹ́ fi ń ránṣẹ́ sí wa tẹ́ ń jù sí à ń gbogbo gbà ọjẹ́ ìmárayá fún wa ní ẹnu iṣẹ́ èyí tí àwa wà ní àhín kò ní sú wa kò ní rẹ̀ wá kò ní sùn ẹ̀yìn náà kò sì ní rẹ̀ yín o àtúndé bá a ti dé ẹ mọ̀ gbọ́ àmì àṣẹ lábẹ́nú hmm. lọ́wọ́ ọlọ́run la wa <laughs> wàláyé lọ́wọ́ ọlọ́run la <laughs> wa àwa kọ́ la nira wa ẹ má jẹ́ ntarajà ọlọ́run ló ní wa o. adìẹ ọlọ́run ló kálukú adìẹ ọlọ́run àsìlẹ̀ kú òun kúkú rẹ̀. kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí ẹ pọ̀pọ̀ sísìn ọdún ń bọ̀ lọ́nà ẹ sì mọ̀ pé lóbìkọ́ wọn ń gbé káàkiri nǹkan kàbáwọn gbígbé káàkiri náà ní sáà. ọlọ́run báyọ̀ ọwọ́ ń ro bí ṣe ń gbé kì. ọwọ́ ń ro báyọ̀ àwa ni ọ̀dà mọ̀ wulẹ̀ gbélé o mọ̀ gbé gbé gbé gbé gbé ọ̀ gbọ́dọ̀ gbé jùlẹ̀ láfi ní kórè gbáradì sílẹ̀ fún gbígbé lóbìkàn káàkiri fún gbogbo ẹ̀yin èèyàn hmm, ẹ mọ kẹkẹ lè bá àgbáradì sílẹ̀ fún tó bá fi di on the twenty six àti twenty seven. Ah, rubicon ìkéde tí ọ̀sánwó fún un. lọ́fẹ̀ẹ́ olókùkù wà lẹ́ka fún olówó ọjà kọ́ yọ lọ́wọ́ ara rẹ̀ àti pé ìdínú mi fi dùn pé ẹ ti ń ṣe ìkéde nǹkan náà ara àwọn actor inú Rubicon náà. ọ ah, ti dá a báwọn ibi ètò ọ̀gá tó wí nǹkan àmọ́. Ah, mà gbọ́ wọn ègbó wa tẹ irú èèyàn wọn ìgbàrú èèyàn a ní àfigbéra wa lárugẹ ni adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba atúndénú gẹ́gẹ́ bí ìṣe wa akim ọ̀làdì méjì ansom mm. òní àjọ wa láàárọ̀ tí òní ńlọdúró tí ọmọ jẹ́ báyọ̀ o láàárọ̀ tòní o <laughs> sì ní bí ọ̀sẹ̀ lómi. táyọ̀ o rí <laughs> táyọ̀ o lọ́ba nílà rẹ̀. ọ̀dà táyọ̀ o ọ̀dà àwọn ìwé mẹ́rin tá a máa mú wa ọ̀nà níbẹ̀ ní ọwọ́ wa láàárọ̀ yìí mm. nàìjíríà Nigerian Tribune ọmọ ẹni ọwọ́ tèmi àti Daily Sun. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó máa mú jepo ilẹ̀ tó máa mú jẹyọ̀ lẹ́nìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún máa jẹ mádùnmádùn bàbá oyin ni ọbẹ̀ Èdùmàrè òkú ní jẹ́ kí ibi ìkorò kọ́kàn wá ibi adùn náà ni ó máa jẹ tiwa ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wa fresh FM one zero oh five point nine ilé orin ni o ibi arin kékeré kékeré kékeré kékeré kékeré ètò ti máa rin kékeré jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo challenge la wà nìbàdàn nílé olúyọ̀lé olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì lẹ́ni ọjọ́bọ̀ oore bọ̀ǹbọ̀ lọ́bẹ̀ èdùmàrè ó fi bọ̀ kó wà wá lọ́wọ́ o lágbára ọba mi èdùmàrè àmọ̀ rí tàjẹ́ ṣe ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tóun náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mt hanson agúnrégé elédè yóò mọ gúnrégé fún wa a tún ti dé bí ìṣe mm-hmm. wa nà. àwọn nǹkan tí wà ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní mm. ẹ jẹ́ ká tọ̀bẹ̀ bọ̀ ká mọ gbọ́n dáta fún yín bí ìgbà tí alápàtà bá dá mọ̀ lù mọ́lẹ̀ ah. ṣàkè ẹ̀dọ̀ àti eh. gbogbo ẹ̀ yọ yọ sọ́tọ̀ tó fún yín yọ máa yegun kó lọ ẹ̀ràn egun sì dá dúró báyìí. bẹ́ẹ̀ ní ah, <laughs> eh. ah, wọ́n sì eh. mọ̀ sẹ́ẹ̀sì jura wọn lọ. máa kú ọdún ya kíyèsí o. rárá o yẹn tẹ́ ẹ bá pe àwọn tí bá jẹ́ alápatà tí bá ń bá yín pa ẹran fún ọdún mm. ẹ̀dúró tiẹ̀ ni o ẹ mọ̀ pé kò sí sẹ́tì ọ̀sán lápàrú tù mẹ́ bó ṣe wà nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kẹ́ẹ̀ tó bú a ẹ̀jẹ̀ búra mi níbẹ̀ nù agbẹjọ́rò níbẹ̀ nù agbẹjọ́rò bẹ́ẹ̀ ní bẹ nínú mẹkálíìkì bọ́ ọba gbọ́kọ̀ mẹkálíìkì mi ó dùn ó ni o ara kìnnì kẹ̀kọ́ wọ́n yìí pé ní ti yàn sọ pọ́ ra wọ́n yọ kó mẹ́ wọ́n fi wọ́n fọ̀nù wọ́n tó mọ̀ fi bẹ́ẹ̀ mú ìṣe yìí tán lọ́rọ̀ aláǹtakùn ń bẹ lọ́wọ́ ọmọ nàìjíríà o bẹ́ẹ̀ bá dá màálù mọ́lẹ́ bá ẹ dúró hmm. torí pé irú eegun tó sọ pé wọ́n sá dáadáa tí ó hmm. funfun mọ̀jẹ̀ ń purọ́ tán jẹ hmm. wọ́n sá mẹ́ran ni. Ah! tábà kò wọ́n wà láwọn ẹ̀ wọ́n ní àwọn egun yóò wúlò fún àwọn kó lọ èrò ni o ìwọ pọ̀ ọgbẹ́ egun sílẹ̀ ojú wọn ojú ọjọ́ bá pupa kíló dé ní ojú gba kọ́lọ̀ mi. tàbí ká mọ tàbí ká mọ pọ àwọn bíi sàájé àbí ká mọ pò mọ́ bíi kíní ah, eh, ẹbọtọ ẹbọtọ eh, ẹran eh, ẹ bá dànù náà ni ah! irọ́ ni ń jẹ bẹ́ẹ̀ ń hmm. ẹ lajú yìí dáadáa ah! yes mami àwọn eléyìí ti ṣe ìnáwó jìnnà. má de ntọ́ jẹ yín dúró ní. inú ìrírí ló gbé ti sọ̀rọ̀ inú dúró ní. ẹ mọ̀ jẹ́ kí ní ọ̀tá sí ìlà mo ní bọ́ bá ta sí ìfọ̀ wọ́n máa sá sàkúsà kí kó o lè bá ta kó o sá sẹ́yìn fún mania bọ́ ọ bá sa jù bá nà àjọ kún náà ni asákòókò àti kòkó ẹ̀ wọ́n jọ gbé pẹ̀lú. ọ̀dà nínú àwọn kókó ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní Ọbásanjọ́ sultan àti àwọn àgbààgbà láwọn lẹ́ka-lẹ́ka ẹ̀yà tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti lé e lẹ̀ hmm. wípé ọ̀nà rèé igbó rèé ẹ sọ fún ààrẹ wa muhammadu buhari ẹ pé kó tẹ́tí sí ohun àlóore àwọn àgbààgbà rèé o wọ́n ti kó àwọn ọ̀nà kan dálẹ̀ pé èyí làwọn ọ̀nà láti fi dóòlà nàìjíríà kódà pa lára àwọn ọ̀nà tí wọ́n lélẹ̀ fún ààrẹ wa ni pé àtúnṣe gbọ́dọ̀ dé bá ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà èyí tá ń lò àti pé a gbọ́dọ̀ jókòó kájọ jíròrò national dialogue hmm. ó yẹ kó wà ní o bákan náà lórí ti electoral bill ìlànà ètò ìdìbò òfin rẹ̀ léyìí tí wọ́n ń jù sọ́tún jù sósì àwọn asòfin wa bí tó jẹ́ pé wọ́n ti pàdé ọ̀rẹ́dà báyìí o hmm. ní tí wọ́n ń ṣe sí wọ́n ti fẹ́ẹ́ hmm. ṣe hmm, hmm. fún ààrẹ wa Muhammadu Buhari àmọ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan láríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣètò ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣètò fún ààrẹ wa Muhammadu Buhari kẹ́lẹ́bà tẹ́tí sọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà ní bá yín sọ̀rọ̀ ẹ má gbóhùn ẹnìkan tó fẹ́ mú yín ní mu àmúsìn lórí ọ̀rọ̀ yẹn gangan torí pé gbajúgbajà ló jẹ́ nínú àwọn ìwé ìròyìn láàárọ̀ tèní kárí ni bí aṣọ eléyìí ti ṣe ti búrẹ́dì o nílẹ̀ yìí tẹ́ dókè òkun ọ̀rá ní fi bora lójúde ìwé ìròyìn the punch ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àtúntò tó fẹ́ bá òfin ìlànà ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà òun làwọn kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn bákan náà nínú ìwé ìròyìn Vanguard òun làwọn náà kọ tó tóbi gbà ẹ̀já wa mú láti ojúde ti ìwé ìròyìn Vanguard yẹn níbi tí àwọn ti ń ṣe lálàyé wọ́n ní gbogbo <clears throat> gbogbo eh, ọ̀nà bíi wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà agbára wọn kò fẹ́ ká ti eléyìí tó jẹ́ ti ààrẹ ilẹ̀ yìí o wọ́n ti fẹ́ kùnà lórí bí wọ́n ṣe ń dún ìkòkò dún kìnìún tẹ́lẹ̀ pé bákan ni àwọn ó ṣe wọ́n ní ọ̀rọ̀ ti wá ń jáde báyìí o wọ́n ní wọ́n ti fi ìwé ṣọwọ́ pọ́di oṣù kínní ọdún ẹ̀ẹ́kú tó di pé àwọn ó fèsì lọ́rọ̀ wọ́n ní kódà wọ́n tún ṣe lálàyé pé àwọn tó ra wọn wá aṣojú wọn gan nílé ìgbìmọ̀ asòfin àgbà àwọn ò fi ọ̀rọ̀ tó wọn létí belenja ní ìsàlẹ̀ ńbẹ̀ ni wọ́n já a sí wọ́n pe ẹgbẹ́ òṣèlú eléyìí ti ṣe PDP àwọn tó jẹ́ ti aṣojú ṣòfin tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ni wọ́n ti wí pé kí ààrẹ ilẹ̀ yìí kọ́kọ̀wé kó fi ipò rẹ̀ sílẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sì fi ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lódìdí kódà gan pa wọ́n ní àwọn kan ni wọ́n ti ń sọ pé Gbajabiamila ó ti da ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní táwọn retí lọ́dọ̀ rẹ̀ òun ni àwọn rí láti ọ̀dọ̀ rẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP àwọn oníṣẹ́ rí báyìí o ojú òpó àti dànkanrú àti ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ eléyìí tó ń ba ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n ti ń fi hàn déhùn nítorí ìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún twenty three. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní èyí ni ìdí tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú alábùradà ni ó jáwé olóborí fún ipò ààrẹ tó bá twenty twenty three èyún ẹ̀dẹ́ ní ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ látẹnu Bàgúdù wípé rọ̀rọ̀ àgbóǹfì ni kò ní í já o ó ń sọmọ lóòkù ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ ni gbogbo gbóngbòngbòn ogbómi ọ̀sán mi ti ń lọ inú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní kò lè yí nǹkan dànù má wọn lọ́wọ́ bí ṣe é rínú díẹ̀díẹ̀ díẹ̀ ládìẹ̀ díẹ̀ kàngẹ́kàngẹ́ lẹ́gùnsè ti fi sẹ̀mí wọ́n ní ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ti kéde fún wa wípé ọjọ́ ajé tí ń bọ̀ yìí àtọjọ́ ṣẹ́gun tuesday ararindin ti kérésì ńláfimọ̀ sínú ilé gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi àwọn tọ́jú olókoòwò bíi àádọ́rin seventy iná gbọ́ pé wọ́n gbẹ̀mí wọn ní fọnáfọ́nso ní ìlú Kaduna ẹgbẹ́ òṣèlú PDP sọ fún ààrẹ wa Buhari wípé lójú ayé ẹ lójú ayé ẹ bí ọ̀bá wọ̀ ẹ kọ̀wé kẹ́ ẹ kúrò nípò ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni ló ń sọ̀rọ̀ látàrí ti ìpakúpa tí wọ́n pa àwọn èèyàn ní ìpínlẹ̀ Kaduna. ẹ wá jẹ́ lọ sí ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn The Punch eléyìí tí ó jáde láàárọ̀ tèmi o níbi tí wọ́n ti ń pe ilégbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ó ní ó jẹ́ wípé lónìí olónìí ó ní àwọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n buwọ́lù tí wọ́n sì taari ẹ̀ sọ́wọ́ sí ààrẹ ìyún abẹ́ ètò òṣùná oní tírílíọ̀nù mẹ́tàdínlógún náírà seventeen trillion naira Lawan ni ló fi ọ̀rọ̀ yẹ ló fi léde bákan náà lójú ìwé nǹkan nǹkan náà ni ọ̀rọ̀ ti ń jáde o wọ́n ní abẹ́ ìwárí nǹkan báyìí o eléyìí tí wọ́n ń pè ní sọ́bsidì sọ́bsidì owó ìrànwọ́ lórí epo tọ́jẹ́ ti pẹ̀tíró wọ́n ní ní nǹkan oṣù mọ́kànlá péré kíní ọ̀hún sì tún sún fẹrẹ sí òkè ó ti di tírílíọ̀nù kan náírà ó lé ìgbọ̀jẹ̀ mẹ́ǹdínní ogún one point sixteen trillion naira òun ni wọ́n pè é à ń bọ̀ ń bẹ̀ tòun ti àlàyé díẹ̀ kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba ti fọba jẹ aláàfin ikú bàbá yèyé ọba Lámìdí Adéyẹmí wọ́n ti ṣí adé kan èyí tí babaláwo tó gbé kara rẹ̀ lórí nígbà tí ń sọdún fa tí sì ń ṣe bí ìgbà tó jẹ́ pé wọ́n dé ládé ọba ni wọ́n sí adéhùn sọnù wọ́n sì gbé kọ́gi ọmọbẹ nínú òwe ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ní ojú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ibẹ̀ gangan ni ìròyìn wà ojúde ni wọ́n fi àkòrí sí o lẹ́yìn tí wọ́n fi ń pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ba àwọn nǹkan eléyìí ti ṣe abẹ́rẹ́ apàrùn tí ń pa àrùn dènà àrùn tí ṣe àrùn covid-19 eléyìí tó lé ní mílíọ̀nù kan níye wọ́n ní wọ́n ti ṣe é lófò báyìí o nítorí pé kíni torí pé ọjọ́ ti lọ lórí ẹ̀ ojú ìwé kẹrin ni wọ́n fi sí ṣẹ̀wárì ní ojú ìwé keje ìwé ìròyìn Vanguard ibẹ̀ ni ọ̀rọ̀ ti ń jáde o wípé tó jàgínníyòdò lẹ́nu iṣẹ́ ológun iléeṣẹ́ ọmọ ogun ti orí àti ti eléyìí tí ó jẹ́ ti orí omi tẹ́ mọ́ ti òfurufú wọ́n ní àgbéga ló ti dé bá àwọn lọ́gàálọ́gà ń bẹ̀ àwọn lọ́gàálọ́gà ọ̀hún gan-an òjì ó lé ní igba ó dín méje two hundred and thirty three ó ní àwọn tí wọ́n gba ipò tuntun tọkọ́ṣọ́ sí òkè lójú ìwé kẹrin wọ́n ní ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ó ti ṣíṣọ lójú àbá ètò ìdàgbàsókè kan eléyìí tí wọ́n pe amọ̀kalẹ̀ fún ìlànà tí orílẹ̀-èdè Nàìjíríà ó fi dàgbàsókè láàrin ọdún 2021 tá a wà yìí sí ọdún 2025 à ń bọ̀ ń bẹ̀. lára àwọn àkòrí lè tí a yọ fún yín láàárọ̀ èkó tó dìpá bọ́ sí àárín gbogbo àjà balẹ̀ ẹ̀ máa gbọ́ ìròyìn búlé léyìí o hmm. bí ọdún ṣe ń kọjú sí ata kọjú sí ọdún ẹ̀wọ́ ògùn ní fẹ́ràn wa yílẹ̀ o ẹnìkan tí í ṣe òṣìṣẹ́ àwọn májámájá àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ojú òpópónà Federal Road Safety Corps officer wọn ni ọkọ̀ jẹgọdọ kan ọmọ kọlù ó sì mú ní ìpínlẹ̀ ogun. àwọn míì wọ́n tún farapa yànnàyànnà níbẹ̀ àwọn customs ọwọ́ wọn tún ti ba ìdẹ́gbẹ̀ngbẹ̀ òbètè bìtì ègbó tí àwọn èèyàn kan tí wọ́n fẹ́ mọ̀ pín bóde fún àwọn tó bá mọ̀ ọ́n mu ní Magodo ní ìpínlẹ̀ Èkó àwọn tí wọ́n jẹ́ onílé onílẹ̀ ńbẹ̀ wọ́n ti dìde o pé ṣe bí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ti gbé ìdájọ́ kalẹ̀ pé kéèrà ọmọ rin àwọn ẹ wò ó ọ̀fẹ́ dìfọ̀pọ̀ mọ́yọ̀ níbẹ̀ báyìí. ẹ jẹ́ kí a lọ síbi ìròyìn tó ní ń ṣe pẹ̀lú ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí wọ́n pé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé yìí ló ti buwọ́lu àbá ètò òṣùná tó sì ti dòfin báyìí nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní owó àbá ètò òṣùná tọdún 2022 tá à ń wò lọ́ọ̀kan yìí ọ̀hún iná ló jẹ́ ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà ó dín mẹ́fà two nine four point seven billion naira òní ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard ni wọ́n fi ìròyìn yẹn sí. kó tó wá di pa lọ sí ẹ̀ka ìpolówó ọjà ẹ̀túgba eléyìí náà láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó ti buwọ́ lù àbá kan tó ti wá di òfin báyìí láti gba ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láàyè láti mọ láǹfààní kí wọ́n mọ gbọ́ bùkátà lórí ara wọn Financial Autonomy Bill èèyàn wọ́n pè é ṣé wọ́n ní kò ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà náà dádúró nù hmm. <laughs> bọ́mọ bá tó lọ́kọ́ àfúnlọ́kọ́ ìtọ́ba tó ládàá ó ládàá ṣe rí ní ojú ìwé kọkàndínní ogún ìwé ìròyìn The Punch lọ́rọ̀ tí ń jáde wọ́n ní lóṣù mẹ́tàlá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìjọba àpapọ̀ ni wọ́n sì rí owó owó eléyìí tí í ṣe tírílíọ̀nù méjì náírà ó lé ìgbọ̀njẹ̀ mẹ́ǹdínní ọgọ́ta two point five six trillion naira lórí epo rọ̀bì pẹtiró kerosene barufin tẹ́ èdè orí dísù ibẹ̀ wọ́n ti rí òbítíbitì owó òun ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn the punch ibẹ̀ láti mú àlàyé wá. ọ̀yà báwọn ká wá sẹ̀nu dédé síbí hmm. ẹ̀mí ọlọ́run gbèsè ẹja lọ sẹ́ka polówó ọjà wọ́n mọ̀ máa sí mọ́yẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni ó <laughs> torí ọdún bọ̀ lójú ọ̀nà. adìẹ ni mí lórúkọ ẹjọ́. <laughs> ajá balẹ̀ ajá balẹ̀ bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kalẹ̀ kó ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design bricks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation JMS lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. orí ti dáadáa mi ni mo rẹ̀ o tó bá yé mi fi ṣe o lọ́nà ìyanu. ìlú ìbàdàn tó mi ti ti yàtọ̀ bẹ̀rẹ̀ ní tuesday december twenty eight sọ́jọ́ ẹtì friday december thirty one twenty twenty one yìí bí jésù oníṣẹ́ ìyanu tó ti ṣe tán láti fi ìyanu ńlá bẹ àwọn ènìyàn rẹ̀ wò níbi ìsọjí ẹlẹ́kan lọ́dún nẹ̀ tá a mọ̀ sí ìsìnà ó tó gẹ́ má dààmú jìnnà mọ́ o ilé ìjọsìn holy seed assembly oisia tó wà lẹ́yìn uncle niyis bread elewure junction adọ́gba road mọ́nà tẹ́ ìbàdàn ni ẹ máa bọ̀ wá pàdé olùgbàlà gẹ́gẹ́ bí àkòrí àjọ̀dún tọdún yìí ìyanu ọlọ́run wonders of god ìsọjí ìpèjà lágbára ńlá tí ó máa wáyé lọ́jọ́ mẹ́ta àkọ́kọ́ four pm to eight pm ni ìyẹn ní tuesday december twenty eight to thursday december thirty twenty twenty one friday december thirty one cross over night oríire kọjá láti kí ọdún tuntun twenty twenty two káàbọ̀ láfihàn ṣe aago mẹ́sà sálẹ̀ nine pm nìyẹn ó bẹ̀rẹ̀ lady evangelist yemi david látàbúlé ọ̀ṣẹ́ akwaya ọ̀ṣẹ́ drama group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn láàjọ wà mẹ́ prophet ojúọlá adégbìtẹ́ yóò fọ̀rọ̀ lọ́nbọ̀ wa bàbá wa nínú olúwa prophet títù àlàbí lónìí owó àgbà yanu tiẹ̀ náà lọ́dọ̀ jésù. Hmm, ọjọ́ náà rí bí àná december twenty third year twenty oh six lọ́jọ́ tí bàbá àtàtà ti ṣẹni bí ọkàn wa wọ káàlẹ̀ náà olóyè oyètúndé owólabí samuel àṣàdó ọmọ ẹlẹ́rìn alàlú ọmọ eléwé ládọ́gba ìmọ̀dú ọmọ afọlẹ́rìn ńbẹ́ ni ìmọ̀dú bá fọwọ́ bà tí ò lóyún ajẹ́pọ̀ ọmọ lọ́tàn lára olúwa rẹ o oyètúndé alábí ọmọ ìmọ̀ràn ẹnìkan ọjọ́ ìmọ̀ràn ànìkàn orí asán ní jásí òní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún twenty twenty one ló pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ tó o dágbére fáyé òṣè àtẹ̀ṣe yìí pé ó dìgbò ṣe láti ìgbà náà láti ti ń ṣèdárò lẹ́yìn rẹ o ìdí sì rèé tí gbogbo ẹbí ará àti ọ̀rẹ́ fi ń ṣèrántí rẹ lónìí bàbá wa olóyè oyètúndé owólabí samuel àṣàdó onsa tìlú akínmọ́rin nígbà ayé rẹ̀ ìyẹn lágbolé onsa akínmọ́rin níjọba àbílẹ̀ àfijì ó máa sùn láyà kristi olùgbàlà títí dọjọ́ àjíǹde jáde ọmọ rẹ Oyèkúnlé Àṣàdó aláṣẹ Planet seventy five lákìmọ̀ọ́rìn ló ń kéde fún gbogbo ẹbí. Ọlọ́run Ọláyẹmí ọmọ ìlàkímọ̀ rẹ̀ ó tún ń bọ̀ ní pẹ̀lú agbára ìyanu. ìlú Ìbàdàn ti fẹ́ lọ́dún agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́ lákọ̀tún lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforofo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún síbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa báyẹ̀ rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta tá a pàkórí ẹ̀ ní jésù kristi ti n nasaraiti ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two nígbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ mbàdàn ọlọ́tìbá wáyé ọ látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbípọ̀ ńlọlárútúrọ́sí wà nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o. gbogbo ènìyàn ó yá ìyanu tí yóò ṣẹlẹ̀ tí. bàbàdé kalẹ̀ twenty twenty two power net explosion tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkì yìí ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa ma lo àwọn èèyàn jẹ̀rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan reverend dr timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n máa fi orin fa ọwọ́ lọ́hùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi gòsì lanko àyà àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland event and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ state aago mẹ́fà ìrọ̀lẹ́ tí aago mẹ́fà àárọ̀ ni ètò yìí máa wáyé wá kájọ képe papọ̀. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo ní iyọ̀. retí làwọn òbí tó mọ iye ọmọ ń wá pẹ̀lú àwọn ọmọ wọn sílé orin fresh fm challenge ìbàdàn láti wá kí baba kérésì ó múnú wọn dùn ń dá wọn lára yá ó ń fún wọn lẹ́bùn tó jọjú pẹ̀lú one thousand five hundred naira péré táwọn òbí ń san fún ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ń ṣeré ìdárayá pẹ̀lú àwọn nǹkan ìṣeré gbogbo tá a ti pèsè sílẹ̀ bíi bouncing castle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo òbí ló sọ pé baba kérésì fresh fm ṣe yàtọ̀ jù ó kọjá bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ó ń tán lọ ọjọ́ péréte ló baba kérésì fresh fm ó padà sí róòmù ìyókù tún dọdún tó ń bọ̀ nìyẹn gbogbo olóríire òbí ẹ̀yin dà ẹ máa bá àwọn ọmọ yín bọ̀ kínú àwọn ọmọ yín ó dùn yín gbanyugbanyugbanyugba gbogbo iléèwé àtijọ́ ọlọ́run ó ń tán lọ. dojúmọ́ làwọn gbajúgbajà òṣèré onítìátà ń wá bẹ́ẹ̀ làwọn olórin hip hop táwọn ọmọ yín fẹ́ràn ògbẹ́yìn Dr Yinka Ayéfẹ́lẹ́ mú ẹni fúnra ẹ̀ ó ń bá wọn ọmọ ya fọ́tò bá wọn ṣeré bá wọn dọ̀wẹ́kẹ̀ ẹ múnú àwọn ọmọ yín dùn káwọn náà wá wo baba kérésì Fresh FM kó tó padà sí róòmù ọjọ́ péréte ló kù ó ń tán lọ. nínú ènìyàn ó yá lórí òkè ìyanu. òkè tó ń ti ṣe. tó Augustin University lára ìpẹ́ Lagos State. victory at last nípìn rẹ̀ ọdún yìí tó parí tó bá lè wá o. bẹ́ẹ̀ni o ó yẹ gbogbo oníkojú pé máa bọ̀ wá gbàgbára lórí òkè ìyanu. tó Augustin University lára ìpẹ́ Lagos State. victory at last làkúrẹ́ ìpàdé òpin ọdún tó máa bẹ̀rẹ̀ ní Sunday December twenty six títí Friday December twenty one ọdún yìí àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá àárọ̀ ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbá kọ́. àwọn lọ́jọ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀. bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday january two títí wọ sátidé january eight ọdún tuntun. olùgbàlejò agbaniránṣẹ́ ọlọ́run aláyé bishop and prophetess lucas. àwọn lókolóko ikọ̀ àti irújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀. fẹ́ẹ́ máa wọ olórí ẹ̀mí bí adégbòdù tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ pè zero seven zero eight zero eight six zero seven eight four. jésù lọ́lúwa. ẹ̀kú ọdún torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń wù láti di ẹ̀dá tuntun pẹ̀lú ìgbé ayé tuntun nínú ọdún tuntun gẹ́gẹ́ bá a ṣe polongo ẹ̀ láti jàǹfààní àti wọlé séyìíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ bíi Canada UK USA tàbí èyíkéyìí orílẹ̀-èdè ní Europe lọ́dún twenty twenty two ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ tí láǹfààní àti forúkọ sílẹ̀ fún ìdí kan àbí èkejì nínú ìfà ọdún online dynamics láṣẹ wá fi ọjọ́ kún ọjọ́ for you not to be left out of the end of the year visa process promo December twenty four ni gbogbo rẹ̀ wá wá sópin báyìí that is why you are enjoined to make use of the extension before December 24th and register at online dynamics floor 4 Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn tàbí Office ìrànlọ́mọ tó wà ní Oyedoko street Àgọ́wandé Òṣogbo ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá ti ń fowó kọ́lẹ̀ lẹ́ẹ̀ma jẹ̀fà ìrẹsì delay no further take a step now and stand up to be counted online dynamics lóní gbogbo wa ó ayọ̀ chop rice chop chicken. I wanna wish you a merry Christmas and a fire, a fire. yóò ṣẹlẹ̀ ká mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣáà mọ sàmí wìtìwìtì àmọ́ ṣá ọwọ́ rẹ gan-an lọ̀rọ̀ kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́npa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ìsọjí ìgbà ọ̀tun wò ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dásọ̀ ó wà bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó o ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe ni ìsọjí ọlọ́jọ́ márùn-ún náà yóò bẹ̀rẹ̀ lógúnjọ́ oṣù kej kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkàn kan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọyọ ìjọba akọyọ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fẹ́ rí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn mímímọ́ zero eight zero zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàlẹ́ dọ̀tun. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribes. speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. children of God, it is now the fold of the Christ Apostolic Church to lead us on a holy pilgrimage to the Kingdom of Jordan as led by Pastor Samuel Olusegun Ladele, President CSC Nigeria and Overseas, Pastor Emmanuel Olatoro Dejobi, General Superintendent and Prophet and Evangelist Ezekiah Oladeji, General Evangelist, coming up on 17th to 24th May 2022. You will witness places mentioned in the Bible where miracles took place, like the point where chariot of fire took Elijah up and river river Jordan where Jesus Christ was baptized. For further inquiries, please visit all CSC churches and your fit fly office near you while you are enjoined to pay into Christ Apostolic Church bank account, Zenith Bank, account name CAC Nigeria Special Project 1010458647. Call 0901 111 1190. Be part and be renewed. all commercial drivers dem for your state or your state government say thank you ooo oh. for una cooperation for the registration of commercial motors for oyo state micro buses taxi interstate plus include luxurious buses and trailers dem wey dey inside parks sake of say make government sabi una well well to take am do planning and security matter eh The message be say na thursday twenty-three december na im the registration go finish yo yes so registration form still dey all we motor park own na to just go pick and fill am registration na free but you go pay ten thousand naira fine if you no do am before thursday twenty-three december make una run now now go motor park for iwo road new garage mokola akpata Bere Eleyele Ojo. with the form una don fill and drivers license voters card abi national id card where the registration people go dey wait una dem go capture your photo and fingerprint with machine and give una small paper wey go show say una don register na the paper you go take to oritma office for inside secretariat na dem go finish your registration registration another thing be say na iwo road and ultimate office for secretariat na go remain after all the registration centers go down close no talk say i not tell you all. Rubicon, Rubicon, cinema aládùn. Rubicon, Rubicon, àjọmáwo ni Cinema aládùn ìka alágbàdo kan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yinka Ayefẹlẹ Kọ́lá Olóòtú Mr Macaroni Wòlíì àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Sports. Táíwò Ìdẹ́kunlé pẹ̀lú Búkì Yarúbá Samuel Gbèsàmí Fahid Akíntayọ̀ Adébáyọ̀ Fálékè pẹ̀lú Beno Ben. Àjọmáwo ni àjọmáwo Rubicon Rubicon sinimá aládùn àjọmáwo Rubicon Rubicon sinimá tó ládùn àjọmáwo Rubicon ni àjọmáwo ni àjọmáwo Rubicon. Rubicon agbèdémèjì láti wọ Dr. Adébáyọ̀ Fálékè KS Motel Total Garden àti Fresh FM Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlú ìwọlé rubicon agbẹ̀dẹ méjì kò ṣe má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. hallelujah night is here again. an annual praise concert of Christ Apostolic Church Power of His Voice Ministry International. Ileanu ministering in songs are Bidemi Olaoba, Bisi Alawiye Aluko, Babatunmise, Boys Ọlọ́run. hallelujah night tún wọlé dé wẹ́rẹ́ àṣálẹ̀ orin ọlọ́dọọdún ti ìjọ Christ Apostolic Church Power of His Voice Ministry International ilé àánú àwọn tí ó máa fi orin yìí fọwọ́ olúwa sọ̀kalẹ̀ ní Babatumise Bídèmí Ọláọba Bísí Aláwìyé Àlùkò Bọ́ìsì Ọlọ́run. Join us on Thursday twenty third of December twenty twenty one at the church auditorium Liberty Academy Road Odoano Elewe Orita Challenge Ibadan by eight pm prompt. Also ministering is Pastor J.O. Oluwatowoju and all. Lọ́jọ́bọ̀ Thursday twenty three oṣù December láago mẹ́jọ àṣálẹ́ nínú ìjọ wa lágbègbè Liberty lójú ọ̀nà Academy Odoano Elewe Orita Easter challenge Ìbàdàn láago mẹ́jọ àṣálẹ́. Host Prophet Samuel Adebayo Aluko Jesus is Lord. Pastor J.O. Olúwatóńwojú máa ṣiṣẹ́ ìránṣẹ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run míì olùgbàlejò Prophet Samuel Adebayo Aluko Jésù lolúwa. Ẹ mi ké hallelujah bọ̀. màmá ẹ̀yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré k Mọ́kànlá ló ń ṣe nípàdé aláboyún. Ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. O ò lè kó kòkòrò kankan. Ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. Ẹ wá jẹ́ lọ mú gèlè mi. Kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. Ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ̀. Tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. Ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera APIN àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà yáyà. ọlọ́run olúborí òkú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyà máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre. Kẹ́tíkẹ́tí gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún. Kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́. Ní Rock of Salvation Apostolic Church orí òkè àfílà àmúlòkọ Ìbàdàn. Apostle Israel àti màmá wòlíì Prophetess Mary olúborí ti dẹ́. Ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan. àtọwọ́ tá a fi ṣe lọ́bẹ̀ àtà. torí pé ọlọ́run ti ṣetán láti múnú ilé wa tẹ̀bí rẹ̀ dùn yúgbàyúgbà. báyé kẹ́hìn adégbòdù ni ó kọrin fún alálẹ̀ cross over. ẹ pè zero zero three four zero three seven two nine seven àbí zero zero two three three eight one four one seven. jésù retí rẹ o. jájọ pàdé lórí òkè àfilà ajá balẹ̀ ajá balẹ̀. yẹ́sìkẹ̀ wọ́n ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì ìfẹ̀ni ó gbódómì ẹni ó fi àtẹ́lẹwọ́ fọná kì í dúró parí ìjà ọ̀yá o ọwọ́ ìpẹ́ ní sáà kéèkéé hmm. ìròyìn ó ti yá ẹ̀ bá ní tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ajá àbálẹ̀ bíi ẹmu kọ́lọ́kọ́ <laughs> ọ̀básọ̀jọ́ sultan àti àwọn ìkàn ìkàn láwùjọ wa wọ́n ti kó àwọn ọ̀nà kan dálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti dóòlà orílẹ̀-èdè nàìjíríà wò nínú ọ̀gbun èyí tí wọ́n fẹ́ já sí àwọn èèkàn ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ àgbààgbà ọmọ bíbí orílẹ̀-èdè yìí àwọn èèkàn láwùjọ wa yíká gbogbo àwọn ẹ̀ka tá a ní àti àwọn ẹ̀yà lórílẹ̀-èdè nàìjíríà tó fi kan ààrẹ wa tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà olúṣẹ́gun ọbásanjọ́ sultan ti sokoto alhaji mohammed saad abubakar kẹta àáfàá àtọ́jẹ́ gbajúgbajà ni Sheikh Ahmed Gumi Alhaji Murtala Aliyu akọ̀wé àgbà fún Arẹwà àti àwọn èèkàn míì báyìí wọ́n ti ṣe àwárí àwọn ọ̀nà àbáyọ fún orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí a lè tọ̀ kí nǹkan mọ́ bá yíwọ́ fún orílẹ̀-èdè ní pátápátá porongodo wọn ní pàápàá pẹ̀lú àwọn pákáleke èyí tó wà lóde báyìí tí àwọn èèyàn tí ó dàbí ẹni wípé nǹkan ọ̀rọ̀gbọ́n nídìí ọrọ̀ ajé forílẹ̀-èdè nàìjíríà ó sì bá gbogbo ọmọ ilẹ̀ yìí náà ni ní tòjú tìmú tó fi fà á dé wípé àwọn èèkàn ìlú kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ sí pariwo pé àwọn fẹ́ dá dúró ni o àwọn sì fẹ́ kú o lábẹ́ orílẹ̀-èdè tí ń jẹ́ nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe wòye nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé tí wọ́n jókòó ṣe ní àbújá wọ́n ní a sọ pé ìpàdé ọ̀hún ni ẹgbẹ́ tá a mọ̀ sí Vision Africa tó pè àti Global Peace Foundation GPF wọ́n ní ìlànà eléyìí náà ni pé kí wọ́n lè tètè wá ojútùú sí ti ń dà wá láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà tó fà á tí ìjọba àtọmọ bíbí orílẹ̀‐èdè yìí tí ò fi ẹ̀dọ̀ lérí òróǹro wọ́n ní wọ́n fẹ́ ṣe òfin tó tó láti mọ kí ni tó tiẹ̀ jẹ́ ìpìlẹ̀ kọ̀bàkúlé etí ó dojúkọ nàìjíríà báyìí kábílẹ̀ ìbámu oògùn tábà lò sí ṣebí téèyàn bá ti mọ nǹkan tí ń ṣe àìsàn ó ti kò fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n ní lákọ̀ọ́kọ́ wọ́n ó ṣe ìwádìí níbo la ti ṣí tẹ̀ ná kí lọ́kọ́ nàìjíríà lẹ́sẹ̀ àti pé kí ni ti ń dààmú wa gangan tó jẹ́ ìpìlẹ̀ gbogbo wàhálà èyí tí ó ń fín nàìjíríà ní apè wọ́n sọ débi ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tọdún 1999 léyìí tí wọ́n pè ní ọwọ́ lọ́wọ́ yísáù ohun lóhun Jákọ́bù wọ́n pè ní oligo military in nature gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wípé ọwọ́ àwọn ológun ò tí ì kú ò ní ìdí òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tá ń lò látọ̀dún 1999 wọ́n ní eléyìí gangan wọ́n ní kọ̀lákà sí ìdájọ́ òdodo àti kọ́mọ̀sí ìyànjẹ fún ẹnikẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà èyí tó sì jẹ́ pé ìjọba àwarawa ilé yóò dúró lé lórí wọn ni tí ọba ti wá rí báwọn báwo lè ṣe fẹ́ kó wọn lè kú òní mọ́ kébí ekù ẹyẹ ò sì ní mọ ké bí ẹyẹ ni kódà ọmọ èèyàn kò ní fọ̀n bí ọmọ èèyàn látàrí èèyàn wọ́n ní àwọn wá ké sí gbogbo àwọn èèyàn tí àwọn náà bẹ lẹ́nu ńbẹ̀ ẹ jẹ́ ká dá ọpọlọ jọ láti jọ fi kòlekùn jíròrò ká sì wá ojútùú sí ìṣòro tí ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n sọ fún àwọn olórí ìjọ náà àti àwọn ọba aláyé ọrùn lẹ̀kẹ̀ náà pé kí oníkálukú ẹ dìde kẹ́ẹ̀sì sọ ẹnu yìí o lórí àwọn ọ̀rọ̀ àsọbàjẹ́ ọ̀rọ̀ adíjàálẹ̀ àti àwọn ètùkù kùtù ìtànkìtàn lẹ́yìn tí ó lè bí wàhálà láàrin àwọn ẹ̀yà tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ké sí gbogbo ọmọ bíbí orílẹ̀‐èdè náà pé nítòótọ́ ọmọ nàìjíríà rọ́kú ọmọ nàìjíríà ní sùúrù pé bọ́ba kú ọwọ́ kàdán àdófin rọgì ó ní ìlànà ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àmọ́ bewúrẹ́ bá sun títítítí tó bá fi kan ògiri tó bá fi pàjúdà sẹ́ni tí ń lé kó ń tọ̀ wọ́n họ ni o látàrí èyàn wọ́n ṣe àlàyé pé kò ní pẹ́ kò ní jìnnà tọrọ Nàìjíríà tí ó fi ní ojútùú tá a bá gba àlàáfíà láàyè ní tá a bá sì tún gba ìfikùnlukùn láàyè wípé kí ni tó dé gan tá a ṣe àtúnṣe síwèé òfin orílẹ̀-èdè nàìjíríà ènìnú àti ìjókòó fikùnlukùn kó ní kálukú sọ kí ni ń bí ọnu gan kí lọ́ọ́ fẹ́ gbà gan tá a bá sì ti fún kákù ní tí ó gbà lóògùn ọba mi lóògùn ọba sinmi àwọn tí wọ́n bẹ̀ ń bi ìpàdé ọ̀hún láti rí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọbásanjọ́ sọ́tàn sokoto àti reverend pam yakubu tó náà jẹ́ executive secretary Christian Pilgrims Commission Sheikh Ahmed Gumi Alhaji Tankoya Kasai Alhaji Murtala Aliyu Ambassador Ahmed àti Ambassador Oke Emuche Ohanaeze Ndigbo ni àwọn sojú Ambassador Godnos bí Igale dókítà Pigo Bitrus yà àti dókítà Kúnlé Ọ̀làjídé kódà wọ́n ní ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá àwọn náà bẹ́ẹ̀nbẹ́ àti gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Akwa Ibom Obong Victor Ata Madam Ankyo Briggs àti àwọn èèkàn tó kù láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà bó ti ṣe jẹ́ nìyẹn gbajúgbajà ní ìròyìn yẹn láwọn ìwé ìròyìn eléyìí tí ó jáde láàárọ̀ tòní àmọ́ apá bíi tí èmi ọgbà fi wọlé oníròyìn eléyìí tó náà tún jẹ́ gbajúgbajà sí kejì nìyí tó ní ń ṣe pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin àgbà bó ti ṣe jẹ́ wípé ọ̀rọ̀ pé àwọn ò rí dájú pé àwọn lo agbára àwọn o láti fi sọ wípé bí ààrẹ ṣe kọ̀ kùnà láti buwọ́lu àbá eléyìí tí àwọn ti yàn ló ń tẹ̀ wípé kọjẹ́ bíbuwọ́lu fún àtúnṣe ìlànà tá a fi dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo òwe ìròyìn náà ló kó ìròyìn wádìí láàárọ̀ tòní bí ìwé ìròyìn the punch bó ń ṣe ń pé ìlẹ́gbìmọ̀ asòfin àgbà wọ́n ti fi ọgbọ́ngbọ́n wọn ti rìn ẹ̀yìn lórí àti sọ pé àwọn ò lo agbára àwọn lórí ààrẹ o fún ti àbáhùn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣe ń jáde nínú ìwé ìròyìn Vanguard léyìí táwọn fi ń pé gbogbo àhún ẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà tí wọ́n ń sọ pé bákan làwọn ó ṣe bá ààrẹ bá fi kùnà àwọn ò lo agbára àwọn wọn ní gbogbo ẹ̀ náà ńlọ́dàbí wípé wọ́n ti kùnà lórí ẹ̀ ẹ̀ wá jẹ́ àmú nínú ìwé ìròyìn Vanguard lójú ìwé karùn-ún bẹ̀ níbi tí wọ́n ti ń sọ pé ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé lánàá òde yìí tí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ọba fi jókòó tí wọ́n bá fi sọ̀rọ̀ tán àní àní ò sí agbára wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lò tí wọ́n sì fi fi orí oko sọ ọ̀ọ́dúnrún o wípé àní àní ò sí ní táwọn fẹ́ ni àwọn fẹ́ àbá tuntun fúnlànà ti ìdìbò eléyìí tó buwọ́lù wípé kó jẹ́ pé ìlànà gbangba làṣà ta ni wọ́n fi máa dìbò abẹ́nulẹ́gbẹ́ òṣèlú òun náà ni àwọn ò mọ̀ báwọn ó ṣe ṣe o ti àbádòfin táwọn taari káàrí òbuwọ́lù tí òbuwọ́lù tó dá padà fáwọn táwọn fi rí pé àwọn lo agbára àwọn ó sì wá sí ìmúṣẹ wọn wá ní ọ̀rọ̀ ọ̀mọ̀ rí bẹ́ẹ̀ lánàá pé ń ṣe ní ọ̀rọ̀ yàbá méjì ló mọ̀ yàpọ̀nagan o wọ́n ní lọ́wọ́ kan eléyìí tí ẹni tí í ṣe ààrẹ ní ilé asòfin àgbà nílẹ̀ yìí sẹ́nitọ̀ Ahmed Lawan tó ṣe bẹ́ẹ̀ tó gbé ọ̀rọ̀ ọ̀hún tó gbé e léde pé tó ẹ wo ìwérè ṣàgìlà tí ààrẹ kan ṣọwọ́ sí wa léyìí tí ààrẹ ti fi ń pé ń tí atari sí òun kóun buwọ́lù òun ò ní lè buwọ́lù àbáwọn o ká tètè tún èrò wa palẹ̀ lórí wọn ni ọgbà tó sọ̀rọ̀ yìí tán òun náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ẹni tèrè èjì tèrè bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀rọ̀ títí wọn náà ọ̀rọ̀ eléyìí pé kò tẹ́ àwọn lọ́rùn wọ́n ní kódà gan pa á ńgbà tó di wípé wọ́n gbé ìwé kan jáde nílànà pé ẹ̀yin wo lẹ fẹ́ kí a lo agbára wa lórí ààrẹ wọ́n ní wọ́n sì ti rí pé àwọn tó ti bu ọwọ́ lu a lo agbára wa lórí ààrẹ nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin wọn ni wọ́n ti ń lọ bíi mẹ́tàléní àádọ́rin o wọ́n ní eléyìí sì ti ṣe bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ fi wọ́n ní ọkàn balẹ̀ àmọ́ ńgbà tó di pé lánàá ẹ̀kọ́ ọ̀fẹ́ sí ojú òmùmù wọ́n ní àmì lawan ló bá ní ẹmọ tá a ṣe ẹjẹ́ á pe ara wa sí inú ilé ká ṣe ìpàdé àtìlẹ̀kùn mọ́rí ṣe kan wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé ọ̀hún tán ní nǹkan wo aago mọ́kànlá ó kù díẹ̀ òun náà ni wọ́n padà wá o ìpadà wá wọn tí wọ́n sì padà wá wọn ní ìtọ́jáde ńbẹ̀ ìní pé ààrẹ ilé asòfin àgbà Ahmed Lawan ó ní ẹgbẹ́ o gbogbo ẹ̀yin sẹ́nitọ̀ sẹ́nitọ̀ ṣe rí ọ̀rọ̀ lórí tí a gbé yìí a gbọ́dọ̀ wò pẹ̀lú ìlànà òfin ìtòfin wí ni pé bàbá lo agbára wa a gbọ́dọ̀ rí i pé ọmọ ìyá wa kẹ́hìndé wa ìyún ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin náà a gbọ́dọ̀ bù wọn gbọ́ kó tó di pé a gbé ìgbésẹ̀ oníkẹ́sì wa máa wò ó ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àwọn ti pé tó àwọn ti relé náà o ìyókù di ọdún tuntun ọdún 2022 torí ìdí èyí àwa náà nílò láti ṣe kínní ọ̀hún ní ọwọ́ ìbámu òfin a jẹ́ pé ó di ọdún tí ń bọ̀ ká tó lè gbẹnulé wọ́n ní ọgbà tí ìyẹn ṣẹlẹ̀ òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ kódà àwọn tí wọ́n jẹ́ ọmọlé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ aṣojú ṣòfin tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àwọn mọ̀ fi ohùn léde o látẹnu ẹni tí ó wá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ìpínlẹ̀ Rivers ìyẹn Kingsley Chinda wọ́n ní Chindada ọ̀rọ̀ bóde oníṣẹ́ rí báyìí o ẹ ti rí nǹkan tí ààrẹ ilẹ̀ yìí ṣe ẹ rí wípé ọgbọ́n kan tó jẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí àwérékèlé ọgbọ́n lójúnà àti rí wípé wọ́n ṣe nǹkan kan eléyìí tí ó mú àyídàyídà wá nínú ìbò gbogbogbò tọdún 2023 òun náà ni wọ́n ti ń pe amọ̀ pọ̀nà rẹ̀ lẹ̀ yìí o torí kí ló lè mú ààrẹ láti mọ́ buwọ́lu ní ti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tí wọ́n ti buwọ́lu wọ́n ní lórí ọ̀rọ̀ yẹn kan náà ọ̀rọ̀ pọ̀ tí wọ́n mọ̀ sọ àmọ́ eléyìí tó ń jáde láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún ti ẹgbẹ́ òṣèlú PDP ìyún Débọ̀ olóògùn àgbà wọ́n ní ó fi ọ̀rọ̀ léde o ó ní ẹ wò ó ṣe rí bàbá sọ̀rọ̀ tí ó jáde lẹ́nu tí eyín ò sì ní bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ àní àní ò sí ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà All Progressives Congress wọ́n ń wá ọgbọ́n ni o ọgbọ́n tí wọ́n sì ń wá ni pé ẹ̀rù ń bà wọ́n òjòra ti mú wọn pé nínú gbogbogbò ọdún 2023 ó lè ṣeé ṣe kọjá wípé wọn ò ní lè rọ́wọ́ mú ni ó ní ìdí àbánu o tí ààrẹ o tí òfin fẹ́ fi ọwọ́ sí ìlànà eléyìí tí wọ́n padà gbé jáde hùn ọ̀rọ̀ tó sọ ọmọ pọ̀ gidi gan mọ̀ ni ẹ̀yìn náà sì lè ṣẹ̀rí ẹ̀ ní ojú ìwé karìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard lórí ọ̀rọ̀ nǹkan náà ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ti fi ohùn léde o látẹnu ẹni tí í ṣe adarí wọn lẹ́kùn ti ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ọlágbóyèga adétúnjì wọ́n pe adétúnjì ọlágbóyèga fi ọ̀rọ̀ síta lélẹ́yìí tí fi ń ké sí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀-èdè yìí pé ẹ wo àní àní ò sí o ẹ mọ̀ jẹ́ kí eléyìí tí ààrẹ gbé wàhùn kọ́ wá jẹ́ kẹ́yìn náà wá rìn ẹ̀yìn pé tọ́ àní ṣeun afẹ́ ṣe ó ní ẹ ṣédélẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọrin gẹ́gẹ́ bí àwọn ṣe jẹ́ ẹgbẹ́ tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ ńlẹ̀ yìí ní táwọn ń retí ni pé kí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n lo ìlànà tí òfin fáwọn náà lágbára láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ni bẹ́ẹ̀ làwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan náà wá ń sọ̀rọ̀ wọ́n ní ẹ wo àwọn ń tàwọn o ìrètí àwọn nínú ẹni tí í ṣe adarí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí Fẹ́mi Gbàjàbíàmílà wọ́n ní ó ti kùnà ó sì dàbí ẹni wípé ó ti já ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítànmọ́ wọ́n ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tí wọ́n jẹ́ àkójọpọ̀ ara wọn ni wọ́n sọ̀rọ̀ jáde lánàá wọ́n ní àhá irú ìlànà wo ni Gbàjàbíàmílà ìlò lòun ó sì fọwọ́ sí àbá òfin kan pé àwọn ti fọwọ́ sí eléyìí o ṣùgbọ́n eléyìí tó ní í ṣe pẹ̀lú ìtí ń jà rùdùrùdù tìlú retí kí wọ́n fèsì lé hmm. ó ní ìhun ọdọọdún tí ń bọ̀ ojú ìwé kẹ̀ǹdínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard ó jẹ́ kí n tún gbà á lẹ́nu rẹ̀ kémi náà sọ de orin awo hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tí ò ní ojú ìwé keje ni o níbi tí àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà the Northern Youth Council of Nigeria tí wọ́n sọ fún àwọn asòfin wa pé àkúkú òjòyè ọ̀sán jẹun mi ọ̀ká ló lọ ni o ẹ sọ fún ààrẹ wa pé lágbára láti lè buwọ́lù bá ààrẹ wa bá ṣe kọ́ńtà dé gbọ́n sí i ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ké sí ilégbìmọ̀ asòfin àgbà báyìí wípé kí wọ́n mọ̀jẹ̀ kẹ́nìkan kó wọn mẹ́rẹ̀ báyìí o kí wọ́n lo agbára tí wọ́n ní lábẹ́ òfin láti lè sọ fún ààrẹ wa muhammadu buhari pé òfin gba àwọn náà láàyè pé bá ààrẹ bá lóun ọ̀fẹ́ nǹkan àwọn ń fẹ́ ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ yìí isa abubakar nínú àtẹ̀jáde kan tó fi síta ló ní ọmọ dùn àwọn jọjọ ibi tó bá yẹ kéèyàn bá ọgbọ́n mbẹ̀ tá a bá bá òmùgọ́ mbẹ̀ a máa dún ní o àti wípé ìgbésẹ̀ tí ààrẹ wa muhammadu buhari lè tó gbé yìí pé ó kùnà lórí ìrètí òbítíbitì ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ni tí wà ń wòye wípé ìlànà ètò ìdìbò wa yóò pàpà tí ó gbé fúkẹ́ sókè ju èyí tá à ń bá yí látẹ̀yìn wá lọ wọ́n sọ ọ́ wípé ó dún àwọn jọjọ́ wípé ààrẹ wa Muhammadu Buhari ọjàmọ́ Nàìjíríà nítànmọ́ pẹ̀lú kíka gidi borí láti mọ́ bọ́wọ́ bu lu àtúnṣe sí ìlànà ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọ́n ní kò lérò lẹ́yìn o wọ́n ní àwọn tó bá ń tan ààrẹ wa jẹ wọ́n ń tàn wọ́n sì ń tan ara wọn ni wọ́n ní ààrẹ wa Muhammadu Buhari ó yẹ o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ìgbésẹ̀ rẹ̀ yìí tí ò dùn mọ́ nínú ṣùgbọ́n ọgbàrá rẹ̀ láyè káwọn kan lọ rèé de mọ́ kùkú bí adìẹ tí wọ́n sì ń darí ààrẹ wa nítorí ìfẹ́kùfẹ́ ọkàn wọn láti lè bá àṣà àparùtù lákòókò ìdìbò ni nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú wọn ní kì í ṣe àkọ́kọ́ rèé o fún ààrẹ wa Muhammadu Buhari tí ó kọ́ pàkọ́ sí nǹkan tí aráàlú fẹ́ wọn ní pàápàá ní àkókò tí ilégbèmọ̀ asòfin tẹ́lẹ̀ kẹjọ eight National Assembly lẹ́yìn tí dókítà Bukola Saraki tó jẹ́ adarí wọn nígbà náà wọ́n ní ṣe bí Electoral Act léèta tó ń fà lónìí yìí wọn ìbá ti jẹ́ rodò lọ́rẹ̀ é mú mi bí wọ́n ṣe gbé wá síwájú ààrẹ Muhammadu Buhari rè tọ́wọ́ àwáwí sọ fún ọ tó sọ pé òun ò ní buwọ́lù tó sì jẹ́ wípé irú ìlànà bẹ́ẹ̀ léètí Yar'Adua àti Goodluck Jonathan tí wọ́n gbé kalẹ̀ ńlọ́fọ̀ náà láǹfààní láti lè wọlé ní àkókò tó dìbò wọ́n sọ ọ́ pé tó bá jẹ́ wípé àwọn tó ti wà nípò ààrẹ àti ipò aṣáájú tẹ́lẹ̀ rí táwọn náà bá hùwà tí ààrẹ wa yìí ń hù kò ní bára rẹ̀ níbi tó bára rẹ̀ lónìí ṣebí oko màálù ní ààrẹ Muhammadu Buhari ní ìbáwà ní dàwúrà wọ́n ní nígbà tí ò sí ìrètí kankan fún láti jáwé olúborí nínú ètò ìdìbò wọ́n ní kí wọ́n mọ̀ rántí wípé kò sì sí ibikíbi tá a ti lè ṣe ètò ìdìbò lábẹ́ òfin jẹ̀kúrẹ́dú òfin yẹ̀bùyẹ̀bù tí ètò ìdìbò náà yóò jẹ́ ìtẹ́wọ́gbà fún aráàlú nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ síwájú sí i wọ́n ní lórí ti owó tabua tí ààrẹ wa sọ wípé àwáwí kanu nù pé àwọn ò ní lè lo owó tabua láti lè fi gbọ́ bùkátà lórí àtúntò ti ọ̀rọ̀ ìdìbò yìí wọ́n ní Mr President gbogbo wa iná la mọ̀ pé tá a bá mú ẹran sẹ́ẹ̀kẹ́ a mọ̀ wípé ká fi sẹ́nu kọ́ pòórá níbẹ̀ ó yí oníkálukú wa àmọ́ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà owó ètò ẹ̀sọ́ pé ẹ fẹ́ gbé sí kọ̀rọ̀ kan tẹ̀ ń dáàbò bò tẹ̀ ń da sọ́ọ̀bù tẹ́lẹ̀ ní ẹ̀sìn mọ̀ pé báràlú bá lọ rèé fọn mú nǹkan tí ò ní dáa ni lórí pé àwọn ọ̀fẹ́ kórí ọ̀tá àwọn òṣìṣẹ́ INEC wọ́n ní ààrẹ ẹ̀ tó rí eléyìí sọ oyè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe bí àwọn ẹgbẹ́ òṣèlú àwọn náà ń ṣe dàẹ́ primaries yìí tí a ń ṣe lábẹ́nu tí nǹkan kan ò sì ó ṣe wá jẹ́ tó jẹ́ pé àwọn kan ní ọmọ ti ààrẹ lọ́pọ̀pọ̀n lábẹ́nu wọn ní ṣùgbọ́n kọjú àwọn lójú àwọn èèyàn wọ̀nyí wọ́n ti dára wọn mọ̀ pé àwọn ò lè jáwé olúborí káwọn ó ní ìbò ẹyọ kan wọn ní wọ́ọ̀dù wọn bí wọn ò bá lọ nípasẹ̀ àparùtù ẹ wò ìròyìn ń gùn o àwọn ọ̀dọ́ kan láríwá nàìjíríà ìlọsọ o Northern Youth Council of Nigeria NYCN ok ẹjẹ́ gbé e sí ọwọ́ iwájú káti ẹ̀ lọ síbi jàgínní yòdò eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ń pé tó fún ti ọdún kérésìmesì àti ọdún tuntun ìsinmi lẹ́nu iṣẹ́ ọjọ́ tá a mọ̀ gbámọ̀rẹ́ wọ́n pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti kéde lánàá òde yìí o láti ọ̀dọ̀ mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ti abẹ́lé rauf arẹ́gbẹ́ṣọlá lẹ́ni tó jẹ́ pé akọ̀wé àgbà nílé iṣẹ́ ọba òun ìyún ọ̀mọ̀wé shuaib bagore iná lọ́nàjú àtẹ̀jáde òun síta o tí wọ́n fi ń pe ọjọ́ ajé eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ ìṣẹ́gun ti ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n lóṣù kejìlá ọdún yìí òun náà ni wọ́n fi ilẹ̀ o gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ti yàtàyòtò ọdún kérésìmesì tó sì jẹ́ pé ọjọ́ ajé tuntun ń bọ̀ lọ́hùn ọjọ́ kẹta oṣù kínní ọdún 2022 òun náà ni wọ́n filẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ti ọdún tuntun wọ́n ní nínú àtẹ̀jáde òun òun náà ni Arẹ́gbẹ́ṣọlá ti ṣe jàgínníyòdò kọ́wọ́ ọ̀dùn pẹ̀lú gbogbo ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo ọmọlẹ́yìn Nàìjíríà nílé lájò wípé ọbẹ̀ edumari tó sọ wa tí ó sọ wa dàkókò yìí yóò sọ wa ṣe ọdún kérésì láyọ̀ ọdún tuntun náà a sì jọ ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀ ni ó wá rọ gbogbo ọmọlẹ́yìn Kristi pé ẹ gbàgbé o àwọn nǹkan eléyìí tí ìbí Jésù fi ni. ìyẹn náà ni kò sì jẹ́ àátẹ̀lé pẹ̀lú Nàìjíríà lórí lórí gbogbo àwọn nǹkan tí ń àti ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn ojú ìwé keje ló wà nínú ìwé ìròyìn the punch tọ́jáde láàárọ̀ tí ò ní. ọ̀dà àtún ṣẹ̀nu dédé síbi náà àfẹ́kọ̀já bọ́ sí ẹ̀ka àpolú ọjà ìgbà tá a bá tún dé àárín hmm. gbogbo ajá balẹ̀ ìbẹ̀lẹ̀ bá wa. ajá balẹ̀ ajá balẹ̀ you like to be treated like kings and queens? Then you should visit Supreme Continental Hotel and experience the best of hospitality service here in Elora or your state. Supreme Continental Hotel offers classic, deluxe, diplomatic, ambassadorial suites, executive suites, and presidential suites while you relish superb cuisine from our world class chef. A standard swimming pool, fitness center, lounge, open bar, and VIP bar create an ambience of perfect relaxation, complemented by 24 hours pass. supply supply and security guarantee. Supreme Continental Hotels and Resorts is located at Supreme Continental Way, Akibio Layout, Gateway Community, or your Ibadan Expressway, Ilora, or your state. For booking reservations and inquiry, call 0803-207-3348 or email us reservations at gmail.com. Visit our website www.supremecontinentalhotel.com. Supreme Continental Hotels and Suites. Exceptional luxury treatment. market. VG twenty twenty one. ìdènà olùwà oníkóró ní kórìtà sáyidà mi. ariwo. ẹyin tó ti mọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nínú ìṣòro ọjọ́ méje tó parí ìrìn àjò ọdún kọ̀ọ̀kan. díje supàṣẹ. fún pásítọ̀ joseph akíákí adédi CAC eagle swiss assembly ti twenty twenty one. ẹ̀bùn tẹ yíyanjú fíà àbẹ̀. gbogbo ènìyàn yẹ jésù fẹ́ fò Antifa ní Friday thirty first December aago mọ́kànlá alẹ́ nínú àdúrà yóò ti máa jọ lábẹ́ ìgbé olórí rẹ̀ Edward K. Alabi Prophet Timothy Oyekunle Prophet John Olúwapẹ̀mí Prophet Michael Fakilẹ̀ àwọn olórí ẹ̀mí Bùkọ́lá Akadéṣẹ́ wọlé Jésù Ayọ̀dé Oyewọlé Ìṣòro Ayémídìtàn Tọ́yọ̀ Ọládẹjọ́ Bukki Praiser Ojú òbí tó ìbò Pásítọ̀ Joseph Akíákíá nílò olùgbàlejò àti ìwọ́rọ̀ bọ́sì sí ọ̀nà olódó Finland Yàrá Church Wákàjáyé Road ní kẹ́ ẹ máa bọ̀ CACA Tóbi ládéyẹ o. ọ̀pẹ máa dé bá làkàkà. ìrọ̀rùn ni wàá fi rìnrìn àjò twenty twenty two gbà bẹ́ẹ̀. Rio tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àdébára. àìsàn ò lè ráyè wọlé tó bá lo Rio tonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodo. afara lókun bẹ́ẹ̀ni ni Rio tonic. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ ń ṣara lóore. tí yóò tán ni kẹ̀kẹ́ ló gbé jáde. tí ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ṣoògùn ni ẹgbà bẹ́ẹ̀. Ìbàdàn City Authority Crusade ti yá. Wọ́n ṣe last minute miracle fún gbogbo ẹni tá a bájọ wà níbẹ̀ o. Ọlọ́run wòlíì Sàmójó tún máa ṣe ìyanu kí ìṣẹ̀lẹ̀ o. Wòlíì Sàmójó Authority bàbá wọlé orí òkè ògùn bọ́ọ̀lù Ìbàdàn. <laughs> city authority to say ẹ̀rí ìṣẹ́jú tó gbẹ̀yìn lọ́dún yìí lọ́jọ́ sunday nineteen december ní friday twenty four liberty stadium òkè àdó ìbàdàn ní ọlọ́run ti fẹ́ ti pàṣẹ wòlíì àgbáyé yìí pé fún gbogbo aládùúwà last minute miracle wá gba ìyanu pẹ̀lú ìtúsílẹ̀ kú ọ̀lọ́wọ́ ogun bọ́dún ti ń parí lọ nínú ayé wòlíì sàmójú authority bàbá orí òkè ogun kí wọ́n náà bá wọn sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ agbára tí jésù ń ṣe nípasẹ̀ wòlíì lọ́jọ́ sunday nineteen ní friday twenty fourth december ní liberty stadium òkè àdó ìbàdàn làwọn èèyàn yóò ti máa gbáré wọn ọ̀pọ̀ ìràwọ̀ olórí ẹ̀mí ló máa wà ń bẹ̀ látọ̀rí òkè ògùn àṣejẹ ní ọlọ́run ti darí ìwòlẹ́ sàmójú authority sí liberty stadium lókè àdó ìrètí àná òní dàpínlẹ̀ máa bọ̀. ó ti yá ọ̀dọ́. wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mu ẹ dr yìí galagaju àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ ó tún gbọ́nà ara yọ ayefẹlẹ ó tún yà láwùdà. Òun ò dín ní ènìyàn Ẹ àkàkà tó Ó yá kọ́ni kọ́ni kọ́ni ó yá mi, ó yá mi. yo, yo, yo, yo. yo sunday ẹ̀kúrẹ́ bàbá. manifestation akọkọlùkọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now ìbàdàn láti ṣe ìbàdàn náà omi jẹ́ òjò ní ìpèrè àná ọdún twenty twenty one ti gbé àpò àbílà rẹ̀ kọ́rùn ó ti ń lọ ọ̀pá lùkọ́ yọ lọ́dún yìí aláàmúgbórí ológbò hanu ìjàgbá ńlá dé wá gbọ́ mi ìrètí rẹ òpin o àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run ló kù food for christ gospel mission aka power of the lord ministry tọ́kalẹ̀ sí ẹ̀yìn all motors olùfẹ̀rẹ̀ olùbàdàn níbi tí ọlọ́run ti ń lo reverend dr kúlọ̀ nàwùmí wọ́n pè wá síbi ìpàdé ńlọ lọ́jọ́ márùn-ún tó parí ọdún pẹ̀lú àkòrí àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run fún òpin ọdún monday twenty seven december títí wọ thursday thirty eight december twenty twenty one ìsọjí tí omi gbogbo olùbàdàn ti ti ní o ládojúkọ brent complex ọjà sọ́mi olùfẹ̀rẹ̀ olùbàdàn ní ètò wáyé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ o lọ́jọ́ monday twenty seven àti tuesday twenty december twenty twenty one láago mẹ́sàn-án òwúrọ̀ ṣùgbọ́n nínú ìjọ food for christ ẹ̀yìn all motors olùfẹ̀rẹ̀ olùbàdàn ní sẹ́mínà ti wáyé o friday thirty five december aago mẹ́jọ àṣálẹ́ la bẹ̀rẹ̀ crossover night nínú gbọ̀ngàn food for christ àwọn ikọ̀ ọlọ́run alàyè tí wọ́n ń bọ̀ nìwọ̀nyí reverend káyọ̀dé kọ́láwọlé pastor sayo ọ̀nàọ́lápọ̀ àtàwọn yòókù tẹ mọ́gbà àwọn olórin ẹ̀mí lágbàáyé baba food for christ reverend dr kúnlẹ̀ ọ̀nàwùmí lọ́lùgbàlejò telephone zero zero three seven one five two eight zero two jésù lolúwa lolúwa lolúwa lolúwa lolúwa. my dear bá mi gbé náà. a ah, gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh. o o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba àwọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá dá rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sọ́ ọ̀ládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ayé ẹ ìwọ ni kò mọ́ fìdí mọ́lé hmm, ọjọ́ náà rí bí àná december twenty third year twenty oh six lọ́jọ́ tí bàbá àtàtà ti ṣẹni bí ọkàn wa wọ káàlẹ̀ lọ olóyè oyètúndé owólabí samuel àṣàdó ọmọ ẹlẹ́rìn alàlú ọmọ eléwé ládọ́gba ìmọ̀dú ọmọ afọlẹ́rìn ńbẹ́ ni ìmọ̀dú bá fọwọ́ bà tí ò lóyún ajẹ́pọ̀ ọmọ lọ́tàn lára olúwa rẹ o oyètúndé alabi ọmọ ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀ ìmọ̀ràn ànìkàn gbà orí asán ní jásì ah! òní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún twenty twenty one ló pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ tó o dágbére fáyé òṣì àtẹ̀ṣe yìí pé ó dìgbò ṣe láti ìgbà náà láti ti ń ṣèdárò lẹ́yìn rẹ o ìdí sì rèé tí gbogbo ẹbí ará àti ọ̀rẹ́ fi ń ṣèrántí rẹ lónìí bàbá wa olóyè oyètúndé owólabí samuel àṣàdó onsa tìlú akínmọ́rin nígbà ayé rẹ̀ ìyẹn lágbolé onsa akínmọ́rin níjọba àbílẹ̀ àfijì ó máa sùn láyà kristi olùgbàlà títí dọjọ́ àjíǹde jáde ọmọ rẹ Oyèkúnlé Àṣàdó aláṣẹ Planet seventy five lákìmọ̀ọ́rìn ló ń kéde fún gbogbo ẹbí. ọmọ we are wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property Affordable Housing. èmi kò ní ẹni jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ọpẹ́ ni fún jésù ni jesu olugba ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yẹjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ́ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójọrí pé. ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún sọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe torí òun fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rí láyé onígbòjìgbò gbogbo ènìyàn. bàbá bá ń pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní thursday thirty àgùnbẹ́ni ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday Friday thirty one nàdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀nẹ́sí ọlọ́run àtàwọn ẹ̀kọ́ni ẹ̀mí ní bọ̀ bí pásítọ̀ mrs olúronke ẹ̀sán pásítọ̀ jazz adédigba pásítọ̀ joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jùmọ̀kẹ́ owólabí pẹ̀lú fear not glorious voice olúwọ́mọlò pẹ̀lú kọ́ rẹ̀ láti fi kí bí ìlú ìbàdàn ọkọ̀ olódòdó ẹ̀ wọ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ níyà lẹ̀ wọ̀ fún ẹ̀ tẹ̀lé wọn lọ́kadà ń bẹ̀ ẹ̀ sọ fún pẹ̀lú ọjọ́ fear not international ministry tó wà ní onímọ̀lẹ́ estate wọ̀ fún kútẹ́ ìbàdàn jésù lọ́lúwa. Ajabale, Ajabale. ajá balẹ̀. yẹ́sìkẹ̀ ajá balẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú o gẹ́gẹ́ bí a ṣe pè ló rẹ̀ mm. ẹgbẹ́ òṣèlú APC ti sọ pé rọ̀rọ̀ àgbọ̀nfì ni o kò ní í já bẹ́ẹ̀ ló sì ń ṣe ọmọ lóòkú wọn ò ní í sín pẹ̀lú ìyá àbí bàbá rẹ̀ o ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Kebbi Alhaji Atiku Bagudu ó ti sọ̀rọ̀ jáde o wípé ọkàn òun balẹ̀ pé tòun ti gbódóhùn rọ́sọ àti gbóngbóngbón ti ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti gbogbo àwọn èmi ọ̀fẹ́ ìwọ ọgbà ti ń lọ ńbẹ̀ kò lè jẹ́ kí ẹgbẹ́ yìí pé kó fìdí rẹmi nínú ìbò èyí tí ń bọ̀ lọ́dún 2023 ó sọ̀rọ̀ náà jáde nígbà tí àwọn oníròyìn ilé ìjọba tí wọ́n sí gàngán bò ní ilé ààrẹ wa tó wà ní Àbújá níbẹ̀ ló ti sọ̀rọ̀ o pé awuyewuye àti èmi ọ̀fẹ́ ìwọ ọgbà ara èròjà òṣèlú òun náà lọ́jẹ́ o gẹ́gẹ́ bí Bàgúdù ṣe ń tẹ̀ ẹ́ síwájú ó ní dípò kí ẹgbẹ́ àwọn ó fìdí rẹmi yóò mọ̀ lágbára sí ni nítorí pé ojú ọ̀fẹ́ rú ẹ̀kù nínú àwọn ẹgbẹ́ òṣèlú ó sọ ọ́ pé tó ń ti gbóngbòngbòn èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú yìí ó lọ́ọ́ dànù lójú ọ̀ wípé nǹkan kan ò ní ṣàwọn ìrà òsì nírin ẹgbẹ́ yìí onílàkọ̀kọ́ náà ẹ jẹ́ kí wọ́n sọ fún yín pé ìjọba àwa ara wa àti ètò ìṣàkóso òlu ó ní wọn ò yàtọ̀ síra wọn ó ní ẹ wò ó òun kàkọ́ ọmọ mú àbá tiẹ̀ wá ni àbá ò sì lè jọra wọn ó nínú ẹgbẹ́ òṣèlú táwọn wà ọ́ làwọn mọ̀ wípé ohun kan ṣoṣo ò lè mọ fọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú lábẹ́ ìjọba democracy ó làwọn gan ò tiẹ̀ gbàdúrà rẹ̀ pé hmm. kí òun ọ̀ ṣọ̀kan ó nítorí pé bí òun bá ṣọ̀kan nǹkan tí ò dáa ni hmm. ó ní òun kàkọ́ ọmọ àbá wá ni ìwọ ọmọ àbá wá èmi ọmọ àbá wá á jọ àbá síra wọn ni àmọ́ àní tìtorí rẹ̀ kakọ alábàá kakọ dà dànù ó ní bẹ́ẹ̀ bá fẹ́ àbá rẹ̀ ẹ sọ̀dí tẹ́ ẹ fi fẹ́ ni àgbọ́yé àwíyé làwọn fi ń yanjú ọ̀rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ó sọ wípé gbogbo àwọn nǹkan táwọn nírètí pé yóò dọbẹ̀ fáwọn lọ́dún twenty twenty three èèrà òrìn o ó ní ẹ̀yìn gẹ́gẹ́ gbọ́ ó ní wọ́n sọ pé ẹgbẹ́ òṣèlú APC nǹkan ti yíwọ́ ó ní lábẹ́ alága àwọn Mẹ̀mẹ́là Buni àti ó lè ẹgbọ́n náà gómìnà mẹ́ta lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó jẹ́ deputy governor ẹyọ kan ó lẹ́nìkan míì látinú ilé ìgbìmọ̀ asòfin àgbà tó jẹ́ senator àwọn èèyàn láti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ó ní àti rọ́ kẹ̀tíkẹ̀tí wọ́n ti wá sínú ẹgbẹ́ òṣèlú APC ẹ sì ń sọ pé nǹkan ọ̀rọ̀ gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀yin ẹ máa wòran tó bá di ọdún 2023 twenty three ẹ̀ dà ìdánmọ̀. ó yẹ jẹ́ ká wálé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tá a wà yìí níbi tó ti já wípé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ló ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu àbá ètò ìṣúná tọdún tá à ń wò lọ́ọ̀kan yìí ọdún 2022 wọ́n pe owó àbá ètò ìṣúná ọ̀hún tó ti di òfin báyìí òun náà lọ́mọ jẹ́ ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà ó dín bíi mẹ́fà ó lé belenja two nine four point seven billion naira ó ní owó ọ̀hún o lánàá òde yìí ni wọ́n pe gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ó buwọ́lu àbá ètò òṣùná náà lélẹ́yìí tó sì fi ń ṣe lálàyé wípé ẹ wò ó àbá ètò òṣùná ti ọdún yìí òun náà ni àbá ètò òṣùná eléyìí tá a mọ̀ pé ní ohun tí ìlú ń fẹ́ ẹ̀làfín fúlù nígbà tó ń ṣe ní àlàyé ó ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìṣèjọba eléyìí tó ń bẹ lóde báyìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ló jẹ́ pé àbẹ́ ètò òṣùnà tọdún 2022 yìí wọ́n rí dájú wípé àmúṣẹ ìdá ti ṣe àádọ́rin ó tó ìdá márùnléní àádọ́rin ìyẹn seventy to seventy five percent iná ni àwọn rí wípé àbẹ́ẹ̀tò òṣùnà ọ̀hún ó fi ṣiṣẹ́ náà yẹ dáadáa tí gbogbo ayé ó sì rí torí wípé gbansasa báyìí òun náà ni àwọn ò fi ọ̀rọ̀ rẹ̀ ṣe títò lórí tẹ̀lẹ́mù tí ó mọ̀ bí ó ti ṣe ń lọ wọ́n pe gómìnà nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi tẹ̀ sí iwájú ibẹ̀ náà ló mọ̀ ti ṣe lálàyé wípé ẹ̀yin náà ẹ lọ rèé wòwò nínú ìwé ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn tó ti ṣèjọba ṣáájú ẹ rí wípé ìdá ọgbọ̀n nínú ìdá ọgọ́rùn-ún yẹn thirty percent òun náà ni àbẹ́ ètò òṣùná eléyìí tí wọ́n máa ń rí ṣe lọ́dọọdún ó ní ẹ̀ sì wá rí wípé nígbà tó jẹ́ pé omi tuntun ti rú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ẹja tuntun ti wọnú ẹ̀ òun náà ló ti jẹ́ pé kinní ọ̀hún ti tọ̀ sókè kọ́sọ̀ ó ní kódà tẹ́ bá lọ wo àbẹ́ ètò òṣùnà tọdún 2021 tá a wà nínú rẹ̀ yìí ó ní ìdá ọgọ́ta nínú ìdá ọgọ́rùn-ún 60 percent òun náà ló fi ṣe bẹ́ẹ̀ tí ó fi nà yẹ́ dáadáa tó sì fi hàn yìí pé tọdún tó ń bọ̀ yóò tún jù bẹ́ẹ̀ lọ ni o ó ní èyí ò nìkan kọ́ ẹ̀túgba ilé ìkẹ́ ẹ̀túgbéyẹ̀wò à ń pawó rewó regún sí àpò ọba kólú ọba ní oṣooṣù ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí oníkìní ọ̀hún kì mọ̀ ju one point nine billion naira ní oṣù kan lọ ìyún IGR nù ó ní àmọ́ ní báyìí ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé kìnní náà ti tọ́kè dáadáa bíi bílíọ̀nù mẹ́ta lóṣù tàbí bílíọ̀nù mẹ́ta ó lé ìgbọ̀njẹ̀ mẹ́ta náírà three point three billion naira tàbí three billion naira òun náà ní ń wọlé lóṣooṣù gẹ́gẹ́ bí owó ti ń wọlé sí àkóló ọba ó sọ̀rọ̀ ọ̀hún ó sì fi yànnàná ṣe àlàyé wípé àbá ètò ìṣúná eléyìí tí ń bọ̀ yìí yóò tún sàmànà dáadáa sí i ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard ibẹ̀ ni ìròyìn yẹn wà kẹ́ ẹ lọ wò ọ́ tún kù ní wí o. ọ̀dà nínú ìròyìn ilé tó fi kéde wípé ọjọ́ ajé Monday àti Tuesday ni ìsinmi fún ti papọ̀ sísè ọdún kérésìmesì wọ́n fi ìkìlọ̀ kan wọ́n fi há lẹ́gbẹ̀ẹ́ ó ní mò ń wò nínú ìwé ìròyìn ti Daily Sun tó jáde láàárọ̀ tòní wọ́n ní ọwọ́jà ti covid nineteen èyí tó tún gbé yìí ọ̀fẹ́ lè díẹ̀ o hmm. kódà pa wọ́n ní ìjà láti máa dá oníkálukú tó bá mú mọ́lẹ̀ iná ní ń gbé bọ̀ ìjọba àpapọ̀ ló sọ ìkìlọ̀ náà jáde ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti pàrọwà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wípé kóńkálùkù ẹ̀ mọ̀mọ̀mọ̀ dágunlá sí ọwọ́jà tuntun ètí covid-19 tó gbédè yìí o wọ́n ní bí ọ̀jẹ́ pé kóńkàkù kó kìlọ̀ fúnra rẹ̀ kẹ́sì mọ́ tẹ̀lé àwọn ìlànà léyìí tí wọ́n sọ fún akámọ́bà àfi ara gbé jombo ti covid-19 pẹ̀lú ìyè kan rẹ̀ tí ń jẹ́ omicron tó náà tó tún fẹ́ gba ìbúrú wọlé mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá ló sọ̀rọ̀ náà jáde lánàá nínú ìkíni kú ìmúrasílẹ̀ ọdún lè tó sọ tó ní oníkálukú kó sọ sí ní ọ inú àtẹ̀jáde èyí tí akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé Dr. Shoaib Begore tó fi síta ó sọ fún gbogbo ẹni tí bá fẹ́ sọdún pé kó ní kálukú ká sọ ara sí o wọ́n ní àwọn ìlànà kan tí ò nílò àṣẹ̀ṣẹ̀ ń gbé ògùn mì non-pharmaceutical protocols láwọn ìlànà tó yẹ ká máa tẹ̀lé láti mọ̀ jẹ́ kí a fara gbé jombo COVID-19 bíi ká máa bójú bomú ká sì máa fọwọ́ wa lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ àti àwọn nǹkan tí jẹ́ kí ọwọ́ mọ́ dáadáa ká sì tún máa yàgò fún ibi tí àwọn èèyàn bá ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ sí wọ́n sọ ọ́ pé ẹni ọba wa ti fura pé àwọn nǹkan kan ó ti ń fa tóun ò fi lè mí dáadáa kó tètè dìde kó lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn Arágbésọlá lẹ́yìn náà ló kéde pé ọjọ́ ajé Monday àti Tuesday èyí tí ń bọ̀ yìí òun náà ni wọ́n lò fún ti ọdún kérésìmesì ó wà ní bàbá wa ń sọdún o kó ń kákò kọ́nà ti ìwà ìgbésí ayé Jésù Kristi lè tọ́ wà fún ìwà ìrẹ̀lẹ̀ àánú àti sùúrù bàbá ń sọdún gẹ́gẹ́ bí mínísítà àrègbèsọlá bó ṣe tẹ̀ síwájú ó ní ìwọ̀n ikú nìwọ̀n tẹ́ kó ń kákò kó dúró níwọ̀nba bí ọlọ́run bá bá ṣe bò ó ní àṣírí ó ní ìkọjá àyè báyìí oorun orí kẹ̀kẹ́ ni. Hmm. bí wọ́n bá sì sùn lọ lórí kẹ̀kẹ́ bí kẹ̀kẹ́ bá gbófìrí àfẹ̀sì ó yẹ já lè ṣó ní ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn tí ṣe the punch tó jáde láàárọ̀ tòní ajá àbálẹ̀ lẹ́ ń gbọ́ o fresh fm náà ń pè bí one zero five point nine lójú òpó ẹ̀ wọ́n pe ọ̀rọ̀ ti jáde o látọ̀dọ̀ iléeṣẹ́ ọba eléyìí tó dìídì mú ojú tó ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú epo rọ̀bì nílẹ̀ yìí wọ́n ní wọ́n ti sọ yanyanyanya wípé orílẹ̀-èdè nàìjíríà ńlọ́jà pé wọ́n mọ̀ rí owó òbítíbitì owó láàrin oṣù mẹ́tàlá lórí à ń tepo pẹtiró kẹrosíìnì tòun ti dísù wọ́n ní àfilédè eléyìí tí wọ́n fi léde lánàá òde yìí ti ṣe ọjọ́rú Wednesday òun náà lọ́jọ́ wípé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé owó eléyìí tó lé ní tírílíọ̀nù méjì náírà two point five six trillion naira òun náà ni owó o eléyìí tí wọ́n rí láàrin oṣù keje ọdún tó lọ sí ti ọdún eléyìí tí àwàánu rẹ̀ yóò gẹ́gẹ́ bí ìfìdímúlẹ̀ tí wọ́n ní wọ́n kéde rẹ̀ lánàá ní ìlú Àbújá wọ́n pé ibẹ̀ ni wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé àní-àní ò sí orílẹ̀-èdè Nàìjíríà kò gbọ́dọ̀ sọ pé òun ò rí owó àbí pé owó ò regún owó ò láti bi epo rọ̀bì wọ́n ní ní ti títà lápapọ̀ kódà iye jálá eléyìí tí wọ́n rí tà lọ́dún wọ́n ní jálọ̀ ọ̀hún òun náà ló ń lọ sí bíi bílíọ̀nù ẹgbẹ̀rún kan àbọ̀ níye eléyìí tó jẹ́ wípé wọ́n rí tà wọ́n ṣe lálàyé láwẹ́láwẹ́ ńbẹ̀ náà ni ẹ lọ yẹ̀ wò ojú ìwé kọkàndínní ogún ni ìròyìn kan wà ń bẹ ní abẹ́ rẹ̀ tí ń ṣàlàyé wípé wọ́n ní èní ni o èní ni èní ń jẹ́ o ìlẹ́gbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tètè taari eléyìí ti ṣe àbẹ́ ètò òṣùná tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí àwọn náà tí wọ́n ti gbà wọlé fún ti ọdún tí ń bọ̀ ọdún 2022 wọ́n ní àbẹ́ ètò ìṣúná ọ̀hún oní tírílíọ̀nù mẹ́tàdínlógún náírà ìyẹn seventeen trillion naira ìní wọ́n rí i pé ọ̀tẹ̀ ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari lọ́wọ́ o lónìí kó náà kó sì lè ṣe bẹ́ẹ̀ kó lè bu ọwọ́ lù àlàyé ọ̀rọ̀ ní jáde nílẹ̀gbìmọ̀ asòfin àgbà lánàá látẹnu ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan ibẹ̀ wọ́n ti pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yẹn gbogbo àlàyé bówó òun ó sì ṣe lọ bí wọ́n ṣe gé bí wọ́n ṣe pín bí wọ́n ṣe rẹ̀ gbogbo ẹ̀ wọ́n ṣe lálàyé ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn The Punch ló wà. ọpẹ́lọpẹ́ anointing ayé yìí bàbá ara wọ mi jẹ́. Way Crusaders Church International Convention lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one bíi five bíi four ọdún twenty twenty one kẹrù rẹ̀ dàsọ́kọ̀ gbogbo ẹni tó fà ìfàmì òróró yàtọ̀ sáré the running oil ìfàmì òróró yàtọ̀ gbóná lala láti panu ogun tí ń jó alára fẹ̀fẹ̀fẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one ní ìdáàtòmí alàgbà ọ̀run àtayọ́ mẹ́tìtì ní fire cathedral ládojúkọ ìbàdàn grammar school màlété ìbàdàn ìsọjí ìta gbangba láàfin bẹ̀rẹ̀ láti sunday december twenty six títí tuesday december twenty eight bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ wednesday twenty nine títí wọ friday thirty first àgbàre kọjá wọnú ọdún tó tó gbà gbẹ̀gẹ́ fárákàtì dà ní o ti wáyé o ten pm daily gbogbo ogun bẹ́ẹ̀ dúró ẹgbẹ́ pásítọ̀ jéhò adéoyè bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ wọ́n ń bọ̀ apọ̀tù adúmẹ́sà bishop jíde oríire ifeanyi daniel osita collins reverend káyọ̀dé kọ́láwọlé atoni ọmọbùdè yóò kọ kúgbú orin it is going to be powerful endeavour to be there host reverend and barrister toluwani lẹ́sẹ̀kẹsẹ̀ the running order to set your case awaits you at bible crusader church international lẹ́sẹ̀kẹsẹ̀ telephone zero zero five six three four four seven one nine jesus Is loud gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń dúpẹ́ fún ti ìfọwọ́sowọ́pọ̀ yín lórí ìfowókọ́lẹ̀ gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ká lè mọyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn thursday ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ní gbogbo pínpín pé wàá wá sópin ẹ má wàá gbàgbé pé fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ṣì wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ̀sì fíìlì ẹ̀kẹ́ dá padà lẹ́yìn òsọ́kà ẹni tó bá kàn fi játa tó bá fi wá sópin ní náírà owó ìtanràn àti wípé lẹ́yìn ìfowókọ́lẹ̀ gbogbogbò yìí ìwó road àti ọ́fíìsì altman ní secretariat nìkan lẹ́tùn ti máa fowókọ́lẹ̀ ẹ̀ tètè kàn sáwọn ibùdókọ̀ wa ní ìwó road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yìí níbẹ̀ làwọn elétò ìfowókọ́lẹ̀ ó ti ya fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oitman ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowókọ́lẹ̀ yín pátá ẹ má gbàgbé thursday ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá nìfowókọ́lẹ̀ gbogbogbò wá sópin ẹ má kọtí ọgbọ́n ìsọ̀rọ̀ yìí o. from glory to glory twenty twenty one. ògo. èrò mi lọ́wọ́ kí lè rògbò o glory of the sun. Kàkórí tí ọlọ́run fún bàbá aláṣẹ ìrọ̀rùn. Prophet Dr. S.C. Alabi lọ́dún yìí o. Látọjọ́ Monday twenty seven bíi Friday thirty first December. Gbogbo ológun ìyẹn máa bọ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ tó ní ògo gbogbo dá o. Ògo gbogbo tó ti ń fọ̀hún ẹ̀yìn dà. Ẹ̀mí ọlọ́run alàyè fẹ́ ra gàbó ògo yín. Kẹ́lẹ̀ bọ́ lọ́wọ́ ajó gbogbo ẹ̀. Lábẹ́ ìpè. Reverend Dr. A. Obakare. Pásítọ̀ Yètúnjí Kéde. Àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹ́tọ́ ní ọlọ́run sọ́bẹ̀. Tómìnira láì ṣẹ̀dá. Máyọ̀wá Dr. pẹ̀lú pẹ̀lú pásítọ̀ mrs s k alabi bàbá àti màmá aláṣẹ ìrọ̀rùn ni ó máa wá gbogbo èèyàn lálejò aago mọ́kànlá alẹ́ eleven pm láwọn máa pàdé aláṣẹ ìrọ̀rùn prophetic garden the saint bible church christ global evangelical ministry wà àlàyé gbà mí ògbèrè tí ó yà kan lọ́rọ̀ òde ìbàdàn zero eight zero five five six seven six zero four four láti inú ògo bọ́ sínú ògo ní ní twenty twenty two gbà bẹ́ẹ̀. ó ti yá ó ti yá ó yẹ ká jọ ó wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́. dọ́tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété. manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́ nàrà yọ Ayefẹ́lẹ́ ó tún yà láwùdà. òun ò ní ní ènìyàn jáde nínú àbò àwa máa ń bí yàrá. Elédùmarè. Kàkà tó di manifestation ọ̀lẹ́tùgbà. Ó kọ́ni kọ́ni kọ́ni kọ́ni gbìyànjú gbìyànjú ó gbìyànjú manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀ nìkẹ́ àlùjọ latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo àmì bá a kúrò ti ṣe àmì bá a kúrò gbé bá àmì ìjàmbá òkú lágbẹ́ ọmọ Rubicon àgbèdè méjì àgbékalẹ̀ látọwọ́ Adébáyọ̀ Fálékè Báyọ̀ o sísàfihàn sinimá alágbára ọ̀hún Rubicon àgbèdè méjì yóò máa wáyé láti lè bàa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi jẹ̀gbádùn ọdún kérésì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n àti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí òun làfihàn rẹ̀ yóò máa wáyé o gbogbo ọ̀nà ló já sí Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn àti KS cinema tó wà ní Total Garden Ìbàdàn àsìkò kan náà làfihàn cinema ọ̀hún yóò máa wáyé lọ́jọ́ méjèèjì one thousand five hundred naira lówó wọlé àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon àgbèdémèjì àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ látọwọ́ ògbóǹtarìgì pèdèpèdè ni ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè Báyọ̀ o lára àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon tí wọ́n máa wà ń kalẹ̀ láti rí ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ MON Saheed Balogun Mr Macaroni Akin Lewis Taiwo Ìbíkúnlé Samuel Gbèsàbí Babatunde Saheed Mr Sport Waheed Akíntáyọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà Alhaji Abọ́ládé Salami wòlíì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè fúnra ẹ̀ ẹni tó ṣàgbékalẹ̀ sinimá Rubicon agbedeméjì yóò wà ń kalẹ̀ à ń ké sí àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ láti wá wo sinimá aládùn ọ̀hún Rubicon agbedeméjì one thousand five hundred naira lówó wọlé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n àti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá tá a wà yìí làfihàn rẹ̀ Adébáyọ̀ Fálékè wá ń ṣe ládùúrà wípé ọdún ayọ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe o twenty twenty one ti ń parí lọ. ó yẹ kó gbàre tó tìbùkún rẹ tó wà nínú ọdún yìí. kí gbogbo òótọ́ kásẹ̀ lẹ̀. ìlú ìbàdàn gbàlejò. níbi ìsọjí ìta gbangba olúwọlé ló kọ sí ìránṣẹ́ rẹ̀. prọfẹ̀tọ̀ lábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ. pé kí gbogbo ẹ̀yin ara gbẹ̀yìn màgbó ọjà aba challenge gbàgì títí tó fi dálẹ̀ ṣe lọ́yẹ́. ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta ìrànlọ́wọ́. ó lè gba gbogbo ẹ̀ padà. kìkì kan fara nínú ìsọjí ìta gbangba yìí. lọ́jọ́ wẹ́nẹ̀sẹ̀ tọ̀sẹ̀ yìí december twenty second to twenty fourth twenty twenty one. láago mẹ́rin ìrọ̀lẹ́ gẹ́gẹ́ ní ìsọjí ó ti máa bẹ̀rẹ̀. níb gbọ̀ngàn màpọ̀ ni o. ogunlọ́gùn àwọn ìránṣẹ́ ọlọ́run ń bọ̀. àwọn olórin ẹ̀mí ò ní gbẹ̀yìn. ẹ̀yin náà darapọ̀ mọ́wọ́ ẹjẹ́ gbàdúrà. kọ́dún ó tó lọ ó lè rí tiẹ̀ ṣe. wòlíì ẹ̀dáyẹ̀ ni. prophet doctor alábọ̀dé ọdún ayọ̀ bàbá love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí. pastor mrs funke ọdún ayọ̀ jp ni yóò gba gbogbo èèyàn lálejò. zero eight zero five five eight three five one five nine. ìsọjí ìta gbangba ní gbọ̀ngàn màpọ̀ ń bàdàn. níbẹ̀ láti fún ọ ní kọ́kọ́rọ́ àlùyọ fún twenty twenty two lórúkọ jésù bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ kìkì ọ̀rọ̀ kan tó parí twenty twenty one bàbá àlànà pé gbogbo ènìyàn ọlọ́run kẹ́hìndé àkàndé máa ṣàánú fún wa o ìwọ lànà kan. akọlùkọgbà iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu bọ́dún ti parí ìrọ̀lẹ́ lẹ́yìn o. kìkì ọ̀rọ̀ kan pẹ̀lú seven days hour of miracle ọdọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàdé ọlọ́run màdé Kẹ́hìndé Àkàndé. Látọjọ́ Friday twenty four ní Friday thirty first December. Ọlọ́run aláàánú fẹ́ ṣàánú gbogbo èèyàn. God of mercy. Wá wo bí àánú yóò ṣe máa tán gbogbo ìṣòro. Lábẹ́ ìgbẹ́. Prọfẹ̀t Káyọ̀dé òní. Pásítọ̀ Ayọ̀jọ́. Evangelist Tómilọ́lá Ẹ̀ṣẹ̀dá ìní ọmọ aléwájú àwọn olórí ẹ̀rí. Prọfẹ̀tẹ̀sì Dúpọ̀ pẹ̀lú Prọfẹ̀tì Emmanuel Kẹ́hìndé Àkàndé bàbá àti màmá kìkì ọ̀rọ̀ kan lórúkọ Òru Friday ní kìkì ọ̀rọ̀ kan àti Sunday twenty six. Ìsọjí ìrọ̀lẹ́ ní. Láti Sátidé tó fi máa di Thursday. Òru ìrẹ́kọjá ní friday thirty four ìrànlọ́wọ́ fún àwọn okú ọlọ́dọọdún yẹn ọjọ́ friday twenty four ló bá sí o láti gbóró tàbí express olómi akademi ní kẹ́ẹ̀tì gbé ọ̀kadà fatusi rice people bus stop ní kẹ́ẹ̀tì sọ̀kalẹ̀. ìwọ lànà kan ẹ̀ makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air condi kọndíṣánà wọ́sìn ni àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa sàn yòókù díẹ̀ top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi building kún elizabeth mọ́kọ́lá àti àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. èyí ni láti kéde wípé ìpele kejì ètò ìforúkọsílẹ̀ sínú ìwé àkọọ́lẹ̀ àwọn tó lẹ́tọ̀ọ́ sí ìrànwọ́ láti bọ́ lọ́wọ́ ìnira covid nineteen tá a pè ní rapid response register rrr ó ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ báyìí o ètò ìforúkọsílẹ̀ náà ó wà fún àwọn olókoòwò kéékèèké àwọn tó ń ta wóróbo àwọn oníṣẹ́ oṣù kéékèèké àtàwọn lébìrà àtàwọn tí kò rí légbé àwọn tí kò ní àwọn tó ní ìpèníjà ẹ̀yà ara pẹ̀lú àwọn tó ń gbé níbi tí kò wojú rí bí ti ulẹ̀ kọ́ mọ́ àwọn ìjọba àbílẹ̀ tọ́rọ̀ kàn náà ni àwọn ìjọba àbílẹ̀ márààrún tó wà nígboro ìlú Ìbàdàn pẹ̀lú Ẹgbẹ́dá Ìdó Ìbàràpá Central àti Ìbàràpá East ìyókù ní Ògbómọ̀ṣọ́ North Ògbómọ̀ṣọ́ South Àtìbà Ọ̀yọ́ East Ọ̀yọ́ West Ìrẹ́pọ̀ Ìṣẹ́yìn àti Ṣakí West á rọ olùgbé àwọn ìjọba àbílẹ̀ wọ̀nyí láti yọjú sí ẹ̀ka tó ń mójútó ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn aráàlú níjọba àbílẹ̀ wọn láti gba kóòdì tí wọ́n lò láti forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn olùgbé ìjọba àbílẹ̀ tọ́rọ̀ kàn tó ń lo ojú òpó MTN wọ́n tún lè pe nine six nine láti forúkọ sílẹ̀ àsìkò péréte ló wà fún ìforúkọsílẹ̀ ọ̀hún o ẹ púpọ̀ olùkéde Ọ̀yọ́ State Operation Coordinating Unit. orí ọ̀fẹ́ Estate Landlord Association tó wà ní off Akalawe Olúyọ̀lé Extension nílùú Ìbàdàn wọ́n fi àsìkò yìí ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé àti gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn láwùjọ láti gbà wọ́n lọ́wọ́ àwọn gídígan kó gbalẹ̀gbalẹ̀ tó ń yọ wọ́n lẹ́nu báyìí ládùúgbò ọ̀hún ọkọ̀ tí kò ní nọ́mbà ò ní wọ́n ń gbé káàkiri pẹ̀lú ohun ìjà olóró lóríṣiríṣi lọ́wọ́ wọn bí ìbọn léwọ́ bí wọ́n ṣe ń fi tipátipá kọ́lé sórí ilẹ̀ onílẹ̀ ni wọ́n ń dúnkokò má àwọn tó ti kọ́lé wọn tán tí wọ́n sì ń sọ wípé wíwó làwọn ò wo ilé ọ̀hún lulẹ̀ tútù o jìnnìjìnnì ó ti wọ àdúgbò kódà àwọn tó ralẹ̀ lọ́wọ́ ọba òtúdẹ́kọ̀ àwọn náà wọ́n ń yọ wọn lẹ́nu o wàhálà àwọn gbalẹ̀gbalẹ̀ yìí ó ti ń ṣàkóbá fún ètò ààbò àdúgbò ọ̀hún torí wípé wọn ò jẹ́ káwọn èèyàn kí wọ́n fẹ̀dọ̀ lérí òróǹro gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹ dákun ẹ gbà wá kalẹ̀